àti zongi pọ̀ zongi ó máa gbìndùn fáwọn lọ̀gá ó yẹ kí zongi wà lábẹ́ wa ni àwọn zongi náà máa gbìndùn tó ní wà ní ìrùtà àwọn náà lọ́gbọ̀rọ̀ sí kìnnì wàhálà máa wà wọ́n gbọ́kùnrin kan nínú dínà zunugi ọmọ ẹjọ́ mi ara àwọn tó ní ìsáàrùn dáadáa ni dìgírì mẹ́ta lóní dìgírì mẹ́ta lóní ó mọ̀wé gan ó rẹ̀ gbóyìn bò orí ẹ̀fẹ́ fàyà ni àwọn àfáà zongi ni ṣùgbọ́n nítorí ó ní ìsáàrùn dáadáa àmọ́ ń pè wá sí ibc zongi so yíba nísìn àwọn àgbààgbà tó jẹ́ àwọn àgbààgbà nígbà yẹn tí wọ́n lẹ́nu à ń pè nìkan ní zain zain kí ló ń pè zaifaron adeniyi zaifaron yẹn tmc to the call ni ṣùgbọ́n lára àwọn ọ̀gá mssn ni wọ́n máa ń canvas àwọn èèyàn lọ sí káńpù tmc ah ṣé màá rí sọ̀tẹ́ message báyìí ah ẹ jẹ́ kí n ẹ jẹ́ kí n gbé lórí wàláì mo fọlọ́ bàbúrà aburú tí ń bẹ ní mssn àwọn ẹgbẹ́ tó pamọ́ jù táwọn èèyàn rò pé bóyá wọ́n tún ń ṣe súnmọ́ náà àwọn ẹgbẹ́ yòókù lẹ́mẹ̀ẹ́sẹ̀sẹ̀ ìfúwání burúkú ni wọn èmi bẹ́ẹ̀ ṣe ń wo yìí mo ti lọ spend àwọn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ nínú gbórí ìgbà yẹn aláìkí Usama bó ń lajẹ́ nìgan kódà mo máa ń wo fídíò rẹ̀ dáadáa àwọn ìròyìn tí ń bẹ lórí wa náà ni pé dáwúlà àdáwúlàtú ìsìlámíyà àdáwúlàtú ìsìlámíyà kẹfà tó kọ báwo láti gbé ìdílé báwo láti gbé dáwúlà ìkọwánu nìyẹn nǹkan tá ń pè ní ìkọwánu gẹ́gẹ́ nìyẹn dáwúlà ni so yóò bá níbi yìí so àti tá a bá ń sọ pé mẹsẹsẹ tá a máa sọ pé mẹsẹsẹ wọ̀ndọ̀rùkú wà àwa tá a mọ̀ tá a mọ̀ pé tá a máa sọ pé mẹsẹsẹ àwa gẹ́gẹ́ rè amẹ́ tó tá a bá wà ní wọ̀ndọ̀rùkú àmọ̀ pé gbólẹ́ mẹsẹsẹ tó tá a bá wà nípa ìyá sọ pé kò sí jíjẹ mẹsẹsẹ àwa ìjẹ́ nàìjẹ́lẹ̀ o wàhálà ìmọ̀ fọlọ́ máa búra kò yẹ báyìí nísìnyí so kí mo mẹ́fà yọ̀ mẹ́ ni pé kí mo mẹ́fà yọ̀ mẹ́ ni pé irú yẹn làwa ṣe tó fi dé area unit tó fi dé area council sẹ́rí area area area unit yẹn sọ pé so ṣeré area area council náà tún wà ní òun tó kéré sí area unit ó tún láwọn kan gbogbo yẹn pátápátá kò sí ìtẹ́ni òní harọ́kà mẹ́ kẹtí ẹtí ọ̀dọ́sán so kó tó wá máa kan àwọn central branches kẹtí ọ̀dọ́sán so mo wá sọ pé níbi hierarchy láàrin central branches àti asian branches ìlú tó lọ nìyẹn ṣeré àmírù federal polytechnic ẹ̀dẹ̀ àti àmírù central branch ẹ̀dẹ̀ àìmọye ìgbà láti parí ìjà yàtọ̀ sí àmì ìrìkà kọ́kọ́ na àwọn náà tẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ síra wọn nítorí pé àwájú yín lọ ẹ̀yìn jù wá lọ ta ló yẹ kọjọ́ ara wa àìmọye ìjà nínara wọn yóò nílẹ̀ àtúnwó padà lọ bára wọn tààrà. so eléyìí báyìí wàhálà ti ń lọ ní láàrin ẹnẹsẹsẹ tẹwọn ọdún sáà so kó tó wá máa kan àwọn central branches àwa láwọn tá a lọ ń ṣe àlejò hard week Eh? So a ní dáhàwá week agbẹ́jẹ́ kan ní dáhàwá week a ní pẹ̀lú àìsàn tó tó wá máa kan oríṣiríṣi àwọn nǹkan kan bí àwọn ètò ní àwọn ètò ní láàrin ara wa táwọn lọ táwọn ṣe nípo káàkiri táwọn máa pè wọ́n sí ìròyìn mssn là ń pè wọ́n sí pẹ̀lú àìsàn. So àfihàn òun ni wípé àwa aṣekinní yìí pẹ̀lú iṣẹ́ àṣekára nígbà tí mo wà lẹ́nu ẹ̀sẹ̀ so mo ṣe dáadáa so ló fi jẹ́ sí pé ìyẹn náà ní mo ní fífọ̀rọ̀ dáadáa bẹ́ẹ̀ sọ pé àwọn àfáà wa ṣe tmc rí wọn ṣe gbé ọdún èmi tẹ́ ṣe rí fámìlì tiwa ẹ̀dí kì í sọ kẹta fún yín fámìlì tiwa fámìlì mss ni hmm, fámìlì wa gbé fámìlì wa ṣe rí nìyẹn fámìlì tiwa mss lórí wa mss lórí àwa láti kékeré báyìí ṣẹ̀ṣí ọ̀dásán nítorí wípé dádì wa ni wọ́n lọ gbé àwọn àfáà yìí wá nítorí pé àwọn ni wọ́n ń gbìyànjú láwùjọ wa wá sínú mọ́sálásí wa kí wọ́n máa wá kọ́ wa kí wọ́n nígbà tá a ti fẹ́ yàyà kúyà láti kékeré tàbí fẹ́ ya ìyàkuyà náà lọ gbé wọn wá so láti wá fà wá sínú kìíní wọ́n dẹ̀ ríṣẹ́ ṣe nínú fámìlì wa dáadáa tó jẹ́ pé bí bàbá wa dàgbà sọ́wọ́ wọn ni tẹ̀gbẹ́ mẹ́tẹ̀sẹ̀ ti ń bẹ ní ìdíje sọdún gbọ́n ìgbà tí èmi wà ń bẹ̀ ìgbà tí mo wà lẹ́mẹ́tẹ̀sẹ̀ ní around two thousand and two thousand and eight stroke nine asàkùnrin <laughs> àti two thousand two thousand kí mo sọ nineteen ninety eight stroke nine nineteen ninety eight gbogbo àṣírí náà ń jẹ òun sì òun sì òun sì súnmọ́ tòsí nineteen ninety eight nígbà yẹn lẹ́mẹsẹ̀ ti ṣe fifty years anniversary wọn. fifty years anniversary ẹ wo ọjọ́ ẹ wo ẹgbẹ́ pẹ̀lú twenty years. twenty years another seventy years. àwọn tó dálẹ̀ gangan àbílẹ̀ tó ìbàdàn ìgbìtẹ́ lẹ́n tó dá mss lẹ́n wọ́n dálẹ̀ ní badagry ibi school wọ́n ti dá mss lẹ́n ní badagry mú débẹ̀. nítorí pé ẹni tó bá fẹ́ ṣe ẹgbẹ́ yìí ó gbọ́dọ̀ mọ tó bá ti dè jìnnà níbi ẹgbẹ́ yẹn ó gbọ́dọ̀ mọ àwọn nǹkan tó jẹ́ ìpìlẹ̀ báwo ni kìíní yìí ti ṣẹlẹ̀ báwo ni nǹkan ẹgbẹ́ yẹn gẹ́gẹ́ àwa mọ̀ dáadáa tó yẹ àlejò tó jẹ́ pé èmi náà ní kíbọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àwọn al-Ikhwan al-Muslimun nítorí pé mi náà ti kíni èmi náà dàgbà sọ́wọ́ wọn tí àwọn ọ̀dọ́ta máa ń ṣe kó tó wá di pé from mssn láti bọ́ sínú jàbàtà láti bọ́ sínú jàbàtà alhamdulillah kọ́lọ́wà nígbà tó padà wáyé wá kún bẹ́ẹ̀ ìròrí àwọn ìwáàd náà lọ́wọ́ lórí tiẹ̀ náà nítorí pé àwọn olùmọdé kúrẹ pé kò sẹ́ni tó yẹ fíkọ ìkọwárìjì láwùjọ yìí ju Sayyid Qutb lọ Sayyid Qutb ló yẹ fíkọ tẹkṣẹ kàmàkà fọrọ mi sámà ilé ìjọ pé jàbàtà náà gbé wa jàbàtà ibi tó ti tàbá náà fíkọ yẹn jù lọ ìgbà tó wọnú ẹ̀wọ̀n yẹn tẹ̀bá dí ẹ̀wọ̀n Egypt rè àwọn tó pọ̀ nú ẹ̀wọ̀n Egypt làwọn ìkọwárùn ẹ̀ tó lọ bẹ̀rẹ̀ lọ́dọ̀ ẹ̀lòmíì dáadáa àwọn tó pọ̀ nínú ẹ̀wọ̀n ní Egypt torí pé ìjọba Egypt nǹkan tí ìfowánu fojú wọn rí tó sàn pé bẹ́ẹ̀ ni Hassan Banna ló ti kó ẹgbẹ́ ìjọ ní 1928 ìgbà yẹn ló kó ẹgbẹ́ ìjọ nítorí pé dáúlà Usmaniya ó wó ní 1924 ní dáúlà Usmaniya wó ẹjọ́ ọ̀dọ́ sábà yìí sí ìgbà yẹn Hassan Banna 1924 wọ́n bí ní 1906 ìgbà yẹn Hassan Banna ò tí ju 19 years lọ kò tí ju 18 years lọ́gbà yẹn so kíní yẹn ó ta irú àwọn yẹn lára so wọ́n kẹ́gbẹ́ kan jọ nígbà yẹn wọ́n pè ní jamaiya to ṣùgbọ́n ṣùgbọ́n mùsùlùmí pé báyìí ní sèyí so wọ́n kẹ́gbẹ́ yẹn jọ Hasan Banna náà wà nù ẹgbẹ́ wọn ó tún wá di pé ní 1928 òun náà padà lọ àtàtà ẹgbẹ́ Ikhwan so alakuli ha mẹ́fà mẹ́fà ní pé Egypt gẹ́gẹ́ ni problem yìí ti ṣẹlẹ̀ kò dẹ̀ sí nǹkan kan tó ti gbẹ́gbẹ́ yẹn kalẹ̀ nítorí siyasa nítorí pé dáwúlà tó wó ìlú rẹ̀ fẹ́ padà tẹ̀síọ́ ọ̀dọ́ àmàlẹ́sì dáúdà tó wò yìí ló fi jẹ́ sí pé gbogbo bí tẹ̀wá ti rí àwọn ìhùwárùn láyé ní tí sọ fún ilé ọ̀rọ̀ dáúdà ọ̀rọ̀ dáúdà wọ́n gbé ẹnìkan wá sí as-siratul ó wá sàlàyé nípa iye ojúṣe olórí ẹni tó bá wà ń bẹ̀ lẹ́kọ̀ọ́ yẹn ni yẹn kọrin tí ń ṣe ọlọ́run jọ ọwọ́ ọ̀dà àkùnwà àwọn àti àdínà sínú kan nínú gbogbo wọn ni fínà sínú gèrè kan ní fi fọ́tò sí títí ẹ lọ́wọ́ inú dáadáa dókítà náà wà ń bẹ̀ kọ̀ọ̀rẹ́ náà wà ń bẹ̀ wọ́n lu fọ́tò wọn so ala kulli ọlọ́run bá kó sànù wa ọ̀rọ̀ pọ̀ gidi gan ẹ̀wò nùdínà barista láti nùdínà sínú gè. University of Benin public affairs analyst òun òun làwọn ní àwọn guest ti wà confam pé yóò mọ wà arábìnrin náà wà nínú àwọn tí wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ibi táwọn àdàkà tí ọ̀rọ̀ tí wọn fi máa sọ̀rọ̀ arábìnrin náà wà ibi táwọn àdàkà tí àwọn tí wọn fi máa lẹsọ kí lẹ́ ń ọkùnrin sẹ́wọ̀n yà á rẹ̀ tó ṣe lẹ́kṣọ̀ yẹn rí ní pè wá sí ibi kékeré òun náà fúnra rẹ̀ ó ti tẹ̀sílẹ̀ lórí fóònù lọ́dọ̀ ìyàwó mi ni mo ti ń gbọ́ lẹ́kṣọ̀ ẹ̀ mo ní kó dìbò tẹ̀lé orí eré ni tí àwọn ọjà máa ń dìbẹ̀ ní padà fún gbà padà torí wàrà ń jẹ́ ìjà fún mi báyìí wàhálà yìí ó ní nígbà tó ń fún wa ní in yẹ ká lọ máa ṣe politics ká lọ máa wọnú òṣèlú ó ní nígbà tí òfin pípa legalize lesbianism tó dé sí Nàìjíríà pé kọkùnrin àtọkùnrin máa fẹ́ra wọn kóbìnrin àtobìnrin náà máa wọ́n lè fẹ́ra wọn ìgbà tó fi yẹn dé ọwọ́ òun ló dé sí níjọ́ sí gẹ́gẹ́ bí so gbọ́ sọ́mbẹ̀ so inú ìgbìyànjú tó wá ṣe ni pé nígbà táwọn pe àwọn èèyàn wọ́n pa àwọn afá wọ́n pa àwọn pastors wọ́n pa àwọn èèyàn náà pé káwá káwọn jọ ìpínlùkù lórí òfin yẹn káìka so ó sọ tó ṣẹlẹ̀ ńbẹ̀ nígbà àfihàn tó padà wá sí ni pé ó ní ìgbà tó wọ́n padà wá gbé òfin jáde ó ní gbogbo ẹnikẹ́ni tó bá fi lè practice lesbianism lẹ́kọ̀ọ́ ẹ̀wọ̀n ọdún mẹ́wàá ni. àwọn èèyàn ìwọ́n tó bá wà lọ́bẹ̀ lọ́jẹ́ rẹ́sì ẹ̀wọ̀n ọdún mẹ́jọ ni àwọn èèyàn hó inú wọn dùn wọ́n gbé jẹ sórí wọ́n gbé lọ́bẹ̀ tẹ̀sí ìwò ló ṣe ẹ̀ nítorí pé òfin ọlọ́run lápọ̀ ìyájọ́ òṣèlú àkọ́jẹ lórí ìlú wa olóòwò sì bẹ́ẹ̀ tẹ̀sí ìwò ló ṣe ẹ̀ báwọn ìfowánu ṣe ń yẹ ẹ̀sìn tamẹ́sì wọ́n pa wọn kan ní alimasunia ṣe rí àwọn ìfúwánù muslimun secret court ni wọ́n rẹ́ bí freemason mhm. àwọn ẹgbẹ́ freemason àwọn yahudi kan náà pè bẹ́ẹ̀ masumiya wàláhì secret court làwọn náà àwọn ló ń control gbogbo àwọn gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn activities ń lọ lágbàáyé ẹjọ́ ìta máa ń ṣe ìsọ́ọ̀dù ní o ọ̀rọ̀ nípa síyáṣà ní o ọ̀rọ̀ ní gbogbo kan tó bá jẹ́ tọ́jú báyìí àwọn ló wà behind the gbogbo kata sọ àwọn náà pè é àná sòríyà. so tẹ bá ka ọ̀rọ̀ tí àwọn olùmọ̀ ẹnìkan ń bẹ ọmọ ọmọ egypt láfa yẹn òun náà ti òun náà ìhùwà ní ní tẹ́lẹ̀ fọ́nà tó lójú bá ó kọ tíra kan so nípa àwọn ìhùwà òyìn báyìí nìsín ẹ̀dàkùnrin ẹjọ́ tó lọ náà bá ẹsẹ̀ bínú báyìí so ọlọ́run bá mo fẹ́ mo fẹ́ dé kí á yí lẹ́yìn àgbọ̀n yẹn. Wẹ̀lẹ́. Ṣé ọ̀rọ̀ yẹn ni? حركة الإخوان المسلمين حركة الإخوان المسلمين بين الماسونية وتستر بالدين لأبي إبراهيم المالكي حركة الإخوان المسلمين بين بين الماسونية والتستر بالدين ترى الاخوان ما بيجيني كاني تقي عليك هنا نكني التستر بالدين هنا نكني نفاق àdàpé àdàpé tẹ̀kíyà nífàkì ni kọjá pé ntọ́mọ̀ fi bá mi lórí àtọ̀kùn tó wà náà ẹ̀ ó dìgbà tó bá tó wọlé sí mi lára tán kó tó fi hàn ní bí mo ṣe rí rẹ̀ o tábà fẹ́ wọlé sí yàn lára ìkúwà náà mọ̀ tẹ́sí ń jẹ́rẹ̀ díẹ̀ ṣàbáàbù ní ọ̀dọ́ ni ó kọ́ ojú kí ní ìṣe ọ̀tọ̀ bá jẹ́ ó ju ẹsẹ̀ ọ̀pọ̀ òun náà wọ́n nìsín sáwọ́dí gan wọn àlọ́ ogun àlọ́ ṣẹ̀rí àlàó mọ̀lákìyà ni wọ́n lò mọ́lákì ni wọ́n lò wọ́n lò yá ah, ó tó ní mọ́lákì ni mọ̀lákìyà ni wọ́n lò káwọn ọmọ ìṣẹ̀lẹ̀ àti wọ́n lé ìdílé kan ní wọ́n jẹ́ ọba sí ni ṣẹ̀lẹ̀ àjẹ́ ni wọ́n ní kìlẹ̀ ìṣìlọ́ yẹ kó jẹ́ tó bá ti lè gbé yẹn jẹ báyìí tó ti wọlé tó bá gbé yẹn jẹ wọ́n tún jú mẹ́sì ọ. wọ́n náà wo ẹyin kìíní Amẹ́ríkà wọ́n ní ẹ́mbásì ní Saudi Arabia. àná dìínà náà gbọ́dọ̀ kú kò gbọ́dọ̀ kú kò gbọ́dọ̀ kọ ẹ̀sìn méjì ọ̀gbọ́dọ̀ kó jọ ń bẹ̀ kí ìwọ náà wọ́n sì kó ọba Saudi wọn àti Amẹ́ríkà wọ́n jọ bara wọn lọ́wọ́ kí wọ́n yàn bá wọlé wọ́n tún tún lé sí ọ torí tí kaba fi lè wọlé lára rẹ o ti wà dìfítà yòókù náà wọn á wọlé yòókù náà because o ti gbà pé o ti tó bá ti lè gbà yẹn tó bá ti lè wó nǹkan yòókù náà padà gbé jẹ hmm. èso ọlọ́run sànà wà sẹ́rí dáúlà ìsìlámẹ́yà yìí wọ́n ní àyà gbọ́dọ̀ gbé dúró ní because dáúlà yìí ah nǹkan wọ́n náà wọ́n pé tayọ̀ tayọ̀ ní gbọ́ dáúlà tani ó gbọ́ pé dákun àti alùsùn náà tayọ̀ fẹ́ gbé dáúlà dìde. ṣùgbọ́n kí n tí wọ́n kalimatu haqqin urida biha ọ̀rọ̀ òdodo ni aburú làwọn gbà lérò bẹ́ẹ̀. ikhwan ọwọ́ àánú àkọọ́lẹ̀ lọ́dọ̀ wọn pé kódà tó bá di olórí wọn ní harọ́bà ọtí ẹ̀ka máa ń wò wọn báyìí ni ṣẹ̀rí ẹ̀mkẹ́yìnká ló ṣe tẹ̀sílò ní wọ̀nyí bá ṣe rí nìyẹn bá ṣe rí nìyẹn àwọn ni wọ́n fa sí àwọ̀ Egypt nígbà tó bẹ̀rẹ̀ tẹ̀kìrì tẹ̀kìrì dáhàwájú tẹ̀kìrì òun náà ni wọ́n ṣe ń sìn tán ṣe tẹ̀kìrì káwá náà wọ́n fẹ́ wọ́ wa lọ sọ́dọ̀ TMC sẹ́mà wọ́n fẹ́ wọ́ wa lọ sọ́dọ̀ àwọn tàbọ̀ múnú tẹ̀kìrì bù ni ẹ̀yin ò lè gẹ̀ ẹ̀yin wọn fi ẹ kìrìkẹ́ ẹ pinnu wàhálà àwọn náà níbi tán dá sí nítorí wọn gbà wọlé ni mo wá mùwázánà ọlọ́run ó sànù wa àti bọ́ sí ọwọ́ àmà wàláì ṣe ní mùwázánà àwọn tí wọ́n àṣàṣà fíkìrọ̀ yẹn wọ́n fi ń ṣe dìbáyò fún ṣe kótó ní àwọn tí wọ́n ní fíkìrọ̀ yẹn àwọn sùúrìyà ni wọ́n ní mùwázánà wọ́n lè fi pẹ́ńsà wí ẹ mẹ́jọ kọ́ yà yín lẹ́nu pé nínú àwọn tá à ń pè ní dàkátìrọ̀ tá à ń pè ní dàkátìrọ̀ yìí àwọn musa musa dr musa alkorni òun lọ́kọ́ kan náà àwọn dàkátì ọ̀rọ̀ ní ìṣúrí fi ó dẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ gan ìkọ̀wálẹ̀ ni dr musa alkorni ẹ fámìlì ayub alkorni ni nínú àwọn dàkátì ọ̀rọ̀ wa tó ń sèbá pòfẹ́sọ̀ láìpẹ́ yìí àwọn wọ̀nyí ẹni yìí sọ pé òun jókòó síwájú sheikh muhammad hadi al-madkhali ó ní wàláhì òun padà kú bẹ́ẹ̀ nígbà tó ń rí fún wọn ní gbòlúwù lára gbòlúwù wo ni ṣéèkù ní tọ́ka sẹ́yọ̀ kan kò rí àwọn yìí wọ́n hé ti ṣéèkù ọ̀bí ẹ̀gbọ́n hajj al-Madkhali nítorí sàlàfíà ni nítorí pé wàhálà wàhálà ṣẹlẹ̀ ní sáwọ́dí lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí wípé àwọn àfáà tó wà lórí sàlàfíà wọ́n há rọ́bà ìfọ̀hánù gidi gan àwọn ìfọ̀hánù dẹ̀ ti wọlé sí Saudi lára wọn ti pọ̀ gidi gan kódà ẹ̀dẹ́gbẹ́ sọ fún yín ìkan náà àwọn olùmọ́jẹ́ pé wọ́n rí pé ninety percent tó àwọn ti tẹ́ bá sì jọ pósì kan lónìí àwọn ọmọ ọmọ fàwọlé ẹ̀ tí ọ̀nà tán afábùrọ̀ ó balù níjòkó tí a wà níjọ ahad wọ́n ní ìgbà tí wọ́n lọ wọ́n lọ sí ọmọrọ́ wọ́n sí ọmọrọ́ fẹ́ sí hajj ní sáájà ní tàlọ́ sáájà níbi àláti Sudan ọ̀dá wọn dá wọn ọ̀dá wọn dá wọn ìyá dé àwọn yòókù wọn tẹ́jọ lọ táwọn yóò yára bí wọ́n parọ́ fáwọn yẹn ni pé ẹ tó ẹ máa ẹ fowó àjọ àrẹ sí àwọn ní láti ìdájọ́ àfọyín báyìí. àwọn wọ́n fẹ́ di owó tí wọ́n owó owó jù bẹ́ẹ̀. àwọn ò parọ́ kí àwọn ó wọ́n wá bọ́ wọ́n wá ní abẹ́ haram wọ́n ṣiṣẹ́ kan lábẹ́ haram ńgbà yẹn haram olùmọ́kì wọ́n wá bẹ̀rẹ̀ ṣe bí pọnpọ́n. wọ́n ní bí táwọn ti ṣiṣẹ́ ló ti wá ẹra gan láti àwọn èèyàn sílẹ̀ ẹgbẹ́ òun wọ́n ṣe ẹgbẹ́ òun wọ́n ṣe ọ̀nà sá ọ̀nà sá bẹ̀rẹ̀ sí máa fi ọ̀rọ̀ wá ní wọn lẹ́nu wò àwọn ṣe àwọn ṣe àwọn ṣe àwọn ṣe àwọn ṣe àwọn ti filẹ̀ ah, ìkọ́nù mùsùlùmí kí lè fẹ́ sọ́kà rẹ̀ aláwọn ah, fọwọ́ sọ fún àwọn pé wọ́n á pe àwọn náà wá nígbà tọ́rọ̀ yẹn fẹ́ máa gbóná ká àwọn tí ń ṣe tẹ́lẹ̀ àwọn kú bẹ́ẹ̀ ni orí ẹkú bẹ́ẹ̀ yálà yálà yálà yálà àwọn tó ti tẹ́ ti fi lẹ́sẹ̀ ti rẹ̀ wọ́n tẹ́lẹ̀ ó ní kán bẹ̀rẹ̀ ṣẹ́ padà tí ìgbà kan kó bára wọn ẹ̀ máa ń gbà tọ́fà ẹ̀ sì ṣe orí yẹn pa ni ẹ̀yin lẹ́ fi ìkọ́wánu lẹ̀ ṣé wọ́n sọ pé ẹ ṣe àmọ́ṣẹ́ lọ àwọn náà kódà káwọ́ kan bẹ. ẹ parí ṣe bá kódà wọn ni lọ́ọ̀dì tó tẹ tó ń bẹ ààrùn bẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn dáhàrà tẹ́rí ti ń lọ láwùjọ wa àwọn ìkọwà ló ń finance ọ̀pọ̀lọpọ̀ àwọn dáhàrà yẹn ẹ mọ̀ gbọ́ pé àwọn kan sọlá ìgbẹ́rù kan náwó kan ẹ mọ̀ gbọ́ pé kinní kan náwó kan owó tán ń gbà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ látọ̀dọ̀ àwọn ìkọ̀wánu ni òkè ṣòwò àwọn sálàfí náà ń gbà lọ́pọ̀lọpọ̀ ẹ méjì tàn yìí o ẹtí ọ̀nà sábà yìí kí ìṣòlóye tán máa há rọ́bà sàlàfíyà gidi gan wọ́n há rọ́bà sàlàfíyà gidi gan òye so kìíní yẹn ti tàṣà rọ́bà ó ti wọlé a ní Muhammad suru tó ń gẹ lónìí ìròrí sòròríyà Muhammad suru ọkọ̀ lu twelve àwọn àfáà lè jẹ́ tiẹ̀ kì í pẹ́ púpọ̀ torí pé àwọn ọmọ ẹgbẹ́ àkídà ṣáájú dìgbà wípé wọ́n fi ń tẹ̀ yín ni o ìfúwá nílò náà àti ọ̀nà kan so gbogbo nǹkan báwọn ẹ wàláhì ó ti wà láwùjọ wa gidi gan ètò ìgbé wọlé mọ̀ wá dáná ni kí ẹ kí ló dé ibi dáadáa náà ń bẹ lára tiwọn náà wọn wà máa mú àwọn àwọn ẹ̀rí burúkú tí ò kí ń ṣe ìrújú tí ò kí ń ṣẹ̀rí wọn wà máa mọ wá láti fi mọ̀ wá dáná rẹ̀ ń bẹ dáadáa wọ́n ń wí o wọ́n wọ́n wí wọ́n wí ní pọ̀lọ̀ gbangba ni wọ́n ti ń wí gbangba ni wọ́n ti ń wí. wọ́n máa wá bá àwọn àlùfáàzù jà wọ́n máa bá láwùjù wọ́n máa bá jà ẹ sì lè má sọ báyìí ẹ má sọ báyìí má eléyìí ẹ má wí. láwùjù kọ́ ni wọ́n bá jà wọ́n bá jà o àkíkọ̀ gẹ́gẹ́ ni wọ́n bá jà nítorí fáwọn olùmọ̀dé pé láàmùsáhá láàmùsáhá fètè fèlà kò sí à ń jarẹ ní à ń takọ ẹni níbi ọ̀rọ̀ العبرة بالحقائق والمعاني لا بالأسماء والمسميات لا بالألفاظ والمسميات ìwọlé báyìí ó cellphone ni ẹnìkan dé ó gsm ni kò sí nǹkan tó burú nù ẹ̀mí ìwọ máa lo cellphone lọ bóyá tí wọ́n sọ̀rọ̀ cellphone lọ́mọ pé kódà kọfẹ́ tíra cellphone wọ́n mọ̀ pé ìwọ ní gsm lọ́mọ pé ẹjọ́ ní sábà kan náà kò sí nǹkan tó kàn wá pẹ̀lú ẹjọ́ ní àní kò sí mọ̀ṣáhà níbi ìsìnlá ló fi jẹ́ pé wàhálà ìsìnlá. Hmm. kẹ́lìmà ìsìnlíyà ìsìnlíyà tí àpapọ̀ ọba ló tẹ̀lé wọn ti kọ́ ti pẹ́pẹ́ o wọn ti kọ́ ti pẹ́pẹ́ pẹ́pẹ́ so kẹ́lìmà ìsìnlíyà tí wọ́n lè ṣe pé ìfẹ́ dákọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe dákọ̀ hmm. ṣe fọ́ padà arábàdàn rẹ̀ pé kẹ́lìmà ìsìnlíyà ó ṣẹ̀ṣẹ̀ dé ní kò sí gbọ́gbọ́n. mo ṣe ń bọ̀ wá bẹ́ẹ̀ ní kò ó gbọ́gbọ́n nù. ẹ ṣeun ẹ ṣeun. méjì mo ń sá gbọ́dọ̀ ṣẹ̀rí ṣẹ̀rí ṣẹ̀rí ẹ má jẹ̀ tàwa ẹ lọ́dọ̀ àwọn olùmọ̀ lọ́dọ̀ àwọn oníhadith lọ́dọ̀ àwọn afẹ́ oníhadith wọ́n sọ pé sunna lọ́dọ̀ wọn òun náà ni má òbí fàyílà nàbí sallallahu alaihi wasallam káwọn ìlànà fẹ́ẹ́lì hadith náà kèrè sunna lọ́dọ̀ àwọn afẹ́ oníhadith lọ́dọ̀ àwọn ṣùgbọ́n tẹ́ bá sọ pé sunna lọ́dọ̀ àwọn afẹ́ oní usulu di ọ̀rọ̀ àwọn ní àkídà gbogbo ẹ̀sìn náà gbà lérò ẹ́ ànímọ́ ahmed sọ ń dáná àtàmásókú بما كان عليه أصحاب رسول الله صلى الله بهم وترك البدع وترك الخصومات في الدين إلى آخر قوله رحمه الله تعالى تيجي قريبون الإمام أحمد رحمه الله تعالى so tama ẹ̀rí pé wọ́n kọ usulu sunna kìí ṣe usulu hadith náà kọ fún yín tíra àkídà ni asunna ẹ ṣẹ́hù sunna tẹ́ bá lọ kàwọn tíra yẹn sọ̀rọ̀ hadith lẹ́fẹ́ kà mẹ́ tí mo sọ̀rọ̀ hadith fẹ́ ń sàlàyé usulu àkídà fẹ́ ń sàlàyé ní tí mo fẹ́ fàyọ́ mẹ́ ni pé ẹ wo mọ́sọ́lá àwọn oní hadith tẹ́ lọ sunna ẹ̀wọ̀n táwọn gbà lérò táwọn afọ́ ní àkídà bá lo súnà wọn fẹ́gbà lérò nínú àwọn afọ́ ní hadith nínú afọ́ ní àkídà yìí tó ní afọ́ ní hadith náà tó ní wọn ẹwù Imam Ahmed tí afọ́ ní hadith náà rí kí sáfọ́ ní hadith wọn gbà sábẹ́ kọ òṣùlù súnà wọn sọ̀rọ̀ hadith náà kó síbẹ̀ lámùsá ha ìsìlá kò sí nǹkan ẹ̀wọ̀n ewu má ìsìlá ọ̀rọ̀ ìsìlá yìí wọ́n yẹ ti bẹ̀rẹ̀ gẹ́ kódà kì í kọ́gọ́rùn ọdún yọrọ ni Ọlọ́run bá lù mọ́ ẹ má jà tara wa jẹ ẹ má jà tara wa jẹ àwọn àfa àjọ wọn ń lo wọn ń lo wọn ń lo firaq àwọn àfa àti ń lo hezbiya kò lámọṣá ha fi ìsìlẹ̀ nǹkan kan náà nítorí pọ́nlọ́wọ́ bá àdékẹ́ lágánú méjèèjì nínú Qur'an ó lo méjèèjì pẹ̀lú ìtumọ̀ kan náà wala takunu minal mushrikin minal ladhina farraqu dinahum wa kanu shi'a minal ladhina farraqu dinahum minal ladhina farraqu dinahum wa kanu shi'a. kullu hizbin ilé ìtọ́ bá wù ọ́ lè lè lónú méjèèjì ẹjọ́ ìta máa ń rìn ẹ́ẹ́ oníbí ọmọdọ́gbẹ́ súnà bídà èyí ń kọ́ ni tẹ̀rẹ́ yẹn ṣókùmù nìyẹn ọ̀tọ̀ ni wáṣíù ọ̀tọ̀ ni ṣókùmù tí máa fẹ́ sọ ìròyìn nítorí pé lágbájá kọ̀ọ̀rìjì ni nítorí pé kí ni ìròyìn tí ń bẹ lára rẹ̀ ni lágbájá ṣíẹ́ ìní ṣùgbọ́n kí ni ṣókùmù àwọn méjèèjì kíyàwá ní ẹ má sọ pé ṣíyé má ẹ má sọ pé kọ́ọ̀lìjì má ẹ má sọ pé mọ̀ẹ́kẹ́sí ní má ẹ kà má sọ pé onísúnà onídìdíà ọ̀nìtòlìjà àkíkọ̀ ló ń jà lógun kì í ṣe àlùfáà ẹjọ́ ìrọ̀lá máa ń sìn ẹ wà bí wọ́n lè fi ọ̀dà nígbà tí a bá sọ pé ká máa sọ pé ẹlẹgbẹ́ máa ká máa sọ pé ìzìmọ̀ ìzìmọ̀ kí ni ká máa wí ẹ̀rí ká máa sọ pé ń bídíà òní súnmọ́ tó sẹ́ wá gbà yí pé òkè ọ̀yà tàdọ́múnù òní nítorí pé wọ́n ti kọ́kọ́ gba lẹ́kọ̀ọ́ lẹ́nu yín wọ́n bẹ́ tẹ́bá wọ́n sọ pé ṣe wá wá gbà wípé oní dídí àníwọ́n ibi tí wà ló ti wá dénú ẹ̀tí ọ̀nà tán wọ́n wà tún wọ́n tún ha wọ́n bà ní lórí pé kí ló dídí à kí ló ní kiri kan ẹ̀tí ọ̀nà tán kẹ́lẹ̀ bá mọ̀ wípé kìí ṣe lásùn ní wọ́n ha rọ́bà àti ikọ̀ gẹ̀gẹ̀ ní wọ́n ha rọ́bà ẹ̀tí ọ̀nà tán ẹ wà máa jẹ́ àwọn ìwọ́n mùsùlùmí wọ́n ní kíní kàtà pé ní àtàláwò àtàláwò ó burú gan ló fi jẹ́ tẹ́bá ń sàlàyé kan pípẹ́ ìkọ́wà ló ṣe rí rè tí mo ní ọ̀rọ̀ ni. Ìbàbàhárì, wọ́n ní tẹ́bá tẹ́bá àgbẹ̀kọ́wà ló mùsùlùmí, ti tẹ́ ṣe wípé ẹni tó ti jáde kú tẹ́ ìdíkẹ́ lọ bí. Ẹni tó bá ṣe tó bá jáde ní tẹ́ lọ bí. Ẹ tí ó sáà, má sọ fún mi pé nǹkan ò dáa, sọ fún mi ní pé, ó lè mọ gbogbo nǹkan tá. Kẹ́yà ká wá sọ fún mi ní pé òṣèlú ìwà dídà bàtà sàpé tí bá láǹfà ní àrí tí ẹ̀kùn lọ́wọ́ gbé bàjú fún ó bí ní ni àríkẹ́ni kan láti ọ̀rẹ́ nìkan ní ìdíje tẹ̀bí ìjọba kó ní kò níkan tó burú ní tẹ̀bí wọ́n sọ pé kò sí nǹkan tó burú bí n sàlàyé fún ọ ni ẹ mọ́ fojú kiri wo nǹkan àwọn àlefọ́ ní mùsùlùmí wọn burú débi wípé tábà wà láàrin wọn bí wọn mọ̀ sí ibi sálàfì ni wàláyé kàláwùmù nìyẹn nípa àti náà ni o náà ń pè ní kàláwùmù kíyàn máa ṣe bí kàmẹ́líọ̀n bí ọ̀gá

nítorí pé pàápàá jùlọ nàìjíríà ìṣèjọba ń fi àjẹwà mm. yìí táwọn arẹ́nì kan ti ń takò ìjọba ní yóò mọ̀ṣú ní yóò mọ̀ṣú aláwọ̀ sọ̀nà fún wa ibẹ̀ tẹ́fẹ́ gbà wọlé àwọn fẹ́ lọ pàjọba lọ́wọ́ wọn ni o wọn àti pé kìnnìún wọlé sáà ẹgbẹ́ inú wa yẹ kìnnì kankan àwọn ìjọba wọn ṣojú ṣe wọn wọn ṣe kẹ́kẹ́ sẹ̀mí ṣàbàbù tẹ̀ fẹ́ làwọn kàmá. tó jẹ́ pé àwọn ẹ̀jẹ̀ ń gbọ́ lẹ́tọ̀ àlẹ́ àgbẹ̀ lórí rédíò kéṣe èrè mẹ́kọ́ ni wọ́n nítorí wípé n ti ń bá sà ìròrí ti ń fọ́ káàkiri ìròrí tó ń ná sábà wọn ìròyìn ìkọ̀wánà láwùjọ táwọn ẹ̀. wọ́n fẹ́ ṣe lẹ́kítọ̀ kan wọ́n ṣe lánàá àmẹ́kọ̀ ní twenty five wọ́n ṣe lánàá wọ́n tún fẹ́ January four wọ́n ṣe lẹ́kítọ̀ mẹ́fà mẹ́rin nínú ẹ̀ òṣèlú ni. wọ́n bàbá kan lẹ́lẹ́hà àbí kí lẹ́tí ń gbogbo ọdún kíyàn ṣe lẹ́kítọ̀ mẹ́fà kí mẹ́rin kó sì rìbọ̀ round politics ìkọ̀wánì ni wàláhì wàláhì torí àdìsù ń bẹ látọ̀dà tẹ́lẹ̀ sọ̀lá sọ̀lá wípé tó bá yá ẹ̀rì afẹ́rọ̀ ẹ̀rì táwọn yọmọ ìgbọ́ra fúnra wọn lórí ara yín ẹ wà òmòrò tún kìrú rẹ̀ hà ẹ̀ẹ́dẹ̀ tó ní àwọn àlámọ̀rí kẹtẹ́ kò ní lára wọn lórí àdìsù sọ̀lá sọ̀lá sọ wípé ẹ ṣe sùúrù o ẹ fara dá o hàdà tẹ ọ́ní fílhàwù kí jáde pàdé mi ní hàwù ẹ má jáde lé wọn lórí ẹ má bá wọn fa wàhálà kódà tẹ bá béèrè ẹ̀tọ́ yín lọ́wọ́ yín jẹ́ bí ọmọ ẹ̀yẹ fún wọn ẹ wá máa bẹ lọ́wọ́ ba lórí ẹ̀tọ́ tí yín bọ́lọ̀ bá kó ṣe fún yín fẹ́yìn fẹ́ gbà lọ́wọ́ wọn ẹ má bá wọn ṣe pàpà ipò wa sí lórí nìyí kí ẹ bọ́ta lé sí owó ìjà náà fún ọjà pé kò sí kẹtọ́ táwọn ọ̀gá bá délẹ̀ lè ṣe tó burú ju táwọn lójú wa. wọ́n ṣe ah, àníwọ̀láwọ̀ ní arọ́bà ọtí wà láì mú fọlọ́bà fúnra múrùsí ìgbà tó débẹ̀ lẹ́yìn pé ó tó lọ kó tó pa àwọn ṣí àwọlé sínú Egypt mo ti gbọ́ àwọn ṣí àwọlé sí Egypt wọn fún àwọn oníṣẹ́ àní àyè ní Egypt tẹ́lẹ̀ tẹ́lọ̀dì ládà mo ti wọ́ wọn wọlé lára tẹ̀kìrìbù ni tẹ̀kìrìbù kò sí nǹkan fà á torí pé asáfẹ́ gbàjọba asáfẹ́ gbàjọba asáfẹ́ gbàjọba tó kọ́ lọ́wọ́ kó sànú wa ṣé rí àwọn àdìsíwárò lè tí ẹ bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn wàláhì ọ̀rọ̀ tó ní agbára ni àsìkò kékeré ò lè gbà tó wọ́n dẹ̀ ń bẹ láwùjọ wa gbogbo àwọn kan bẹ tán pèpè sí tán pèpè sí àwọn onífìrà wọn hàn yín pé ìhùwànù làwọn pé àwọn wà lórí manhaj ìhùwànù mùsùlùmí wọn ti gbéṣẹ́ fáwọn wípé ẹ̀yin fi ẹ máa fi à ẹ má fi bí torí ẹ̀yin láàmà lò ní irinṣẹ́ tẹ bá ti ṣe bí ẹni pé wọ́n tètè wọ́n tètè gẹ́ẹ̀tì yín wọ́n sọ̀rọ̀ abẹ́yìn náà ṣùgbọ́n ìyẹn máa ṣe ìgbà pẹ̀kẹ́ sára wa wọ́n dẹ̀ máa lò yín torí pé ẹ̀yin yín náà wọn wọ̀nyí ní títọ̀ sí wọ́n fẹ́ gbà mà lọ́dọ̀ yín wọ́n máa fi àwọn inú ẹ̀ wọlé díẹ̀ díẹ̀ wọ́n máa ti wọlé. wọ́n kò wọ́ wáyé wọ́n kò wá lọ sọ́dọ̀ tmc ní gbangba sọ́dọ̀ tí wọ́n bá wà fún wa báyìí pé àwọn ọmọ yín tẹ́ kó tẹ́ àbá yóò rọ wọn padà. àwọn dáre oṣù tẹ́lẹ̀ náà fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wà lọ́la. ó pè báyìí tí wọ́n fẹ́ mọ̀ ọ́ olóòmọ pé mo ti pé mo ti ń háwá mo ti ń gbìyànjú mo ti ń ṣe dá mo ti ṣe dá àfún pé mo ní ọ̀pọ̀ ní kí wọ́n dá pé ìdìbò kí n sọ́ra fún o mo ní kí ló mo ní kí ló kí ló ṣe ah, ṣé kí ẹ máa sọ pé àwùjọ iṣẹ́ pé àwùjọ iṣẹ́ bí wọ́n ti pẹ́ kára òfin sáré túnà ẹni tẹ́ ẹ mọ̀ tó pé ti bá dákọ̀ ẹ̀ ní dáùtù ẹ̀ ni o ẹ̀ ní dáùtù ẹ̀ rárá ẹ̀ tẹ́ ẹ̀ lọ pé wọ́n ah, ah, àwọn nínú àwọn ìfọwọ́n mùsùlùmí náà ìtàn sọ ìlú wọ́n ó ní àbẹ́ ìdìbò pé kí n sọ́ra fún o ó fẹ́ sọ́mi láàrin o ẹ̀yẹ́ ti sọ́ra fún ẹ sí Egypt báyìí alukọ rẹ kẹtẹ máa ń ṣe oní kí n bá wọn alọ rẹ kí n bá wọn bá lọ ní ọ̀nà pàkàtà bẹ̀rẹ̀ ní o ó ní kí n ṣọ́ra fún sáṣẹ ìdìgbò ó ní ìròyìn ìjàmbá táyà tó ti kú òru fún padà sí láàbí fi sọ pé àwọn àdókò aláwọ̀ kì í sáré súná o mo ti mo ti gbọ́ mo ti fẹ́ ẹgbẹ́ náà ìfẹ́ jókòó ṣe ẹ̀hẹ́ mo ti àwọn ti gbọ́ ti sọ pé mo ti mọ̀ rárá ní sípè ẹ̀kọ́ wà ní ọkọ̀ ìdáhùn tó mọ̀ báyìí tẹ́lẹ̀ sì ní gbogbo àìká ẹni gbìyànjú wọ́n máa ń ní ìmọ̀ ẹ̀rọ yé wọ́n ní lìsánù burúkú gidi lìsánù bẹ yé gidi tẹ́fẹ́tẹ́ bá sọ̀rọ̀ sí ìbájú ráàfáì tọ́lọ́ ló dágbà kò tẹ́fẹ́ lè bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ bá fàdà àríwá tí ó ẹ̀mọ̀ mi rí pé yẹ sọ̀rọ̀ lọ́sọ̀ kò sọ̀rọ̀ tẹ́lẹ̀ ọgbẹ̀ àtúnfà fún ẹ̀mọ̀ mi rí pé ọ̀rọ̀ ti parí àti tó bá ti mọ̀ wọ́n mo sọ bàbá yìí lánàá pé ọ kò sí ẹdún ní sako ẹlẹgbẹ́ kan láyé tí ẹ bá fẹ́ sàkó ẹ̀rọ wẹ́n tó ti jáde kó bẹ́ẹ̀ gbogbo fírọ́ọ̀kù nìyẹn ṣe ìwádìí kan àti tẹ̀blíkì ni àti ṣíà ní ẹwọ ọkùnrin ṣíà tó kọ ọjẹ́ra yìí bíláì súnmọ́ ní tàríkì ìgbà tó kọ tí wọ́n tó fi sọ̀rọ̀ pa àwọn ṣíà kí ni àwọn ṣíà ṣe wọ́n pa ni ó ti máa kí ni àwọn gan olóhùn wa wájú Khomeini wọn tó máa ń gbà jára rẹ̀ tó máa tóbi pé eh, ayatollah Khomeini tó máa sọ yẹn olóhùn wa ń dẹjọ́ kan tó ń sọ yìí pé ṣíà àtàṣà yíwọ àwọn táwọn ń ṣe yìí àwọn ò tí ì ṣe níbi táwọn ṣe dé o àwọn ò tí ì bá àtàṣà yíwọ ní ìtọ́ ẹ̀ka àgbàdé títí ìjọ táwọn bá tó rí dáwọ́là eh, eh, tí Usman wo ariwo dáwọ́lá àwọn ṣíà inú àwọn sàkátà tó wó dáwọ́lá àwọn àwọn tàṣà yóò ṣe òfin ló wà bí alì pé alì pé dáwọ́lá tó wó àwọn tó wú yẹn ní umaru umaru ni umaru ni dáwọ́lá tí umaru wó lọ́jọ́ kìíní àná àwọn fúrúsù àwọn ẹlẹ́bọ fúrúsù táwọn sọ́dà lọ pa táwọn lọ pa táwọn jàjà ọjọ́ mẹ́ta tí sádùrà wú àkọ́tán ṣe léṣe tó tó di pé ọkùnrin ọlọ́tì kan tó wá wá látẹ̀yìn ìlú tó padà wá ja ìjà yẹn tó lọ padà kí tọ́fọ́ di lọ́jọ́ mẹ́ta àgbà tán lọ báwọn fúrúsù jà ṣàǹfàwọn yẹn ló padà di ṣíà ó wá ní dáwùlà tí ó mọ̀rù wó lọ́jọ́ kìíní àná ṣé àwọn táwọn ń ṣe ìyàwó tí ìlú dògbòrò níjọ́ táwọn bá tó ń dáwùlà yẹn gbé dìde padà làwọn tó di ṣé àgẹ́gẹ́ òríjìnà o ẹni pé wọ́n ti bá àwọn mùsùlùmí jà láì mọ iye ìgbà wọn sọ hábà jà àwọn sábà ń wí ni wọn wọn wá pẹlẹ ní ẹja fún wa ẹja sọfà gbàtà ẹja sọfà gbàtà wọn gbà ni wọn fisika àwọn wọnú sàmù àwọn bá wọn ṣe sàmù láti pé àníyàn pé láti dàrú wọn bá àwọn wàáwí eh, àjàmọ́ àwọn tó sọ pé káwọn máa kọ̀tínú pé báwọn ti ní ìsìnkọ́dù wọn tó fi wọlé ẹtikẹ́tì kìíní yẹn òun ní ayatollah yẹn wọn sọ fún ó lóun wà ní ìjọ ní alukọjọ tí ayatollah kò ní ní sọ̀rọ̀ yẹn ipe káwọn gbé ìjọba ẹlẹ́bọ yẹn dìde padà níṣẹ́ àwọn tó yanjú ó kọ sínú tíra yẹn wọ́n lọ aláǹṣẹ́ àlọ́pá ní pé ara ilé ìtítọ́ àṣírí wa torí kó ṣe kí ni gbogbo fúlọ́kù yẹn yan pátápátá ni ẹ gbọ́dọ̀ ẹ sọ̀rọ̀ bá ti rí pé ẹ̀yìn tààrẹ mẹ́rin pé yóò ti kéwú dé lẹ́kùn ó tẹ̀ wá ṣe kíná ó kéwú lẹ́bù sọ́ọ̀sì yìí nínú súnà tó wá tún ní òun ò ṣe súnà mọ́ òun padà wá di pépè bílíkì ní ojú ọ̀nà tí ẹ̀rẹ́ ẹ̀dá ọ̀pẹ nìkan ẹ sọ̀rọ̀ pé mo ti padà tún bá kò lù súnà mo padà wá bọ́ sí di tẹ̀bílíkì tẹ́gbọ́ rí àwọn ẹlẹ́ máa ń kú o èdè lè tọ́ka ìsáwọn tó kú o inú wọn yẹn àfáàtò kọ síra ìwà alọ́dún márùn ló ti tẹ̀bílíkì ìyẹn lọ́dún mẹ́wàá ọdún mẹ́wàá ìyẹn kan lọ́dún mẹ́wàá láì olóòfẹ́ tí ń jí wọn tẹ́ torí fún òun rí bá súnmọ́lì súnà wọ́n ò sí kò ní wọ́n change. sáàdù sáàrọ̀ fàjọ́rọ̀gbà eh. twenty years wọ́n lò ní ìgbì wọ́n bẹ̀rẹ̀ jáde tẹ̀lé lórí twenty eight wọ́n dẹ̀ túbá kú mbẹ́ ní two thousand and eight wọ́n bẹ̀rẹ̀ jáde tẹ̀lé ní nineteen eighty eight wọ́n dẹ̀ túbá ní two thousand twenty years pẹ̀lú sí àtikára àbá ń sọ fún mi ní jẹta nígbà tá à ń lọ sí bàbá èkó jẹta wọ́n ní ìjọ kan pé àwọn àlọ́ sí kan ní OIC kọ́ ni wọ́n pe ẹgbẹ́ yẹn ni bóyá OIC so organization for uh, organization for Islamic nìkan so wọ́n nígbà táwọn lọ sí lecture yẹn àwọn parí lecture báyìí bí kọlù ti wọlé láti Ìlọrin nìyẹn pé a gbọ́ pé ó lọ sí lecture fún àwọn kìnnì a níbẹ̀ ni wọ́n pè mọ́ lọ sí lecture fún wa a ọmọ yìí pé bó ṣe lọ yẹn tó lọ sí lecture fún wọn yẹn táwọn yẹn bá rí ọ ń bẹ̀ ní tí ọmọ túmọ̀ sí ni wípé ìjọ wọn dà kẹ́lẹ́ bá àwọn ẹlẹ́gbẹ́ ẹ wo bí tí wọ́n gbé dé lílọ́tọ̀ lọ sí lẹ́tọ̀ fún wọn yẹn ìdí ń túmọ̀ sí ni pé ọ̀n sọ fọwọ́ sí pé ẹgbẹ́ tí wọ́n náà dá tó sì máa kọ́kọ́ sẹ́gbẹ́ kan tó dá fi tẹ̀lé yìí ọ̀nẹ́tò nítorí náà nǹkan o nítorí náà nǹkan o ìjìyà ẹ̀ṣẹ̀ tó ṣe ni pé ah. wàá lọ sí ìjáde oṣù mẹ́rin tí ìjọba ìbá tẹ bá sẹ̀ tí ìjọba ìbá jẹ́ ìjáde kódà palẹ̀mọ́ máa palẹ̀mọ́ palẹ̀mọ́ lọ sórí Sudan afáwa ni àwọn abẹ́rẹ̀ pẹ̀ yìí àwọn padà bẹ̀ tó bá àwọn ẹ̀jẹ̀ tí olóṣù mẹ́rin kàdé yìí irú ìyàwó lẹ́yìn ọjọ́ ọmọ dáràn àwọn abẹ́rẹ̀ pẹ̀lú padà sí ológójì ọjọ́ ológójì ọjọ́ ẹ̀ sì ní ò ní ṣe Nàìjíríà wa lọ sí ní Ghana hmm. bọ́n ṣe rí nìyẹn Owó wọn kọ́ lọ́mà lò bẹ́ẹ̀ yẹ òun ní ìlọ́wọ́ owó náà bó ní. Ẹ ti ní. Kèé ṣe owó máa fún ẹni bẹ́ẹ̀ o. Kí ẹni wá owó gbogbo ìwádìí lóra ni. Mo fi ọlọ́wà bóra ọ̀rọ̀ táwọn sọ̀rọ̀ nípa ẹlẹ́gbẹ́ kìí sọ̀rọ̀ àwàdà o. Ṣé rí àwọn tẹ̀blé àti gbogbo ẹgbẹ́ yòókù ọ̀ gbọ́dọ̀ ya pàǹtí ṣòro bá ti wí o. Kódà wọ́n sọ fún ọ ní pé tó bá yapa yóò ti ṣòro wí erigbú tó bá pàdé rẹ̀ wọ́n lè mọ fún láwọn instances bí lágbájá báyìí níjọ́ tí ṣúrọ́ fún onímọ̀ràn tí ṣúrọ́ pa aláṣẹ tó yapa àṣẹ yẹn irú nǹkan tó rí rè irú mu wá bá wọn náà tí wọ́n fẹ́ kàgbákò ẹjọ́ ọ̀nà sáà gbogbo àwọn nǹkan yìí láwọn gbogbo ẹgbẹ́ pápátá ló ní ṣúrọ́ gbàtà wọn ní mẹ́tẹ̀ẹ̀s mẹ́mbà ṣúrọ́ lè mi ìdí ṣúrọ́ bá ti decide ni ìdí ṣúrọ́ ó lè yapa rẹ̀ láyé kò sí ẹgbẹ́ náà láyé tí ò ní ṣúrọ́. dáadáa dáadáa wọ́n wá ìrújú jáde nínú Al-Qur'an fún pè lẹ́rìí fún yín so ọlọ́run bá lè kí lẹ́yìn sànú wa so àsìkò tá a wà yìí àsìkò tó yẹ pé a ní láti sọ́ra ni ẹni bá bẹ̀rẹ̀ sàlàfíà ẹni bá bẹ̀rẹ̀ sàlàfíà sàlàfíà yìí ṣe kówèrè kówèrè manhajù ẹ gbọ́dọ̀ yanjú àtẹ̀síyà wọ̀tẹ̀ríyà àtẹ̀kíyà wọ̀tẹ̀síyà ká kó àwọn èèyàn mọ́ ká sì tẹ̀síyà gbogbo manhajù tí o bá ti da ẹgbàá jáde ẹ nítorí pé ṣe rí ẹ̀sìn yìí èyí tí wọ́n ṣe dìnáwó rẹ̀ lé lórí ànáfí wal ìfàtì. kódà kálímà tó yóò fi wọlé sínú Islam náfíù lẹ́la kọ̀kọ́ ẹ gbọ́dọ̀ sí náfíù ní sáà bóòdù sí ṣe náfíù. la ilaha ọkọ̀ sí náfíù náà kó ṣe ṣe ìfàtì. táyì kaba sọ wọn kẹ ẹ má tako yẹn kankan ọ̀rọ̀ tí ń sọ yẹn ó tako Islam tó pé Islam gẹ́gẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú náfíù. bó lẹ́sẹ̀ fún gbèsè ayé mo ti ṣàlàyé ẹ̀rí bó lẹ́sẹ̀ gbèsè ayé tòní ṣe tòní ṣe náfíù bó lọ ṣe ń ṣe náfíù kódà bí sẹ́ẹ̀tì ta fẹ́ rà àmọ́ mara ru eléyìí o eléyìí nìkan ra kí ló ṣe o ọkọ̀ dẹ́mù nù o ti pé kíní lọ́dá o kìíní ọ̀dá kíní lọ́dá o kódà tá a jẹ sẹ́nu kódà bàbá tẹ̀ bá rẹwà tẹ̀ bá rẹwà báyìí ẹ sọ̀rọ̀ ẹ yóò nẹ̀ nẹ́bí nẹ̀ àwọn sì ní ká má ṣe bẹ́ẹ̀ bá ara ẹ̀wà báyìí tọ́ bá ara ẹ̀wà bẹ́ẹ̀ ọ̀rá yà wèrè ọ̀sán tí ọ̀dà dànù kó gbogbo àwọn èpo kù ọ̀yẹ̀sẹ̀ wa tó o bá dá sí iná bẹ́ẹ̀ ìjẹkújẹ lọ́jẹ̀ ọwọ́ àṣàfihàn tẹ́ẹ̀dì tẹ̀wá yẹn tírẹ́dà àfilẹ̀ wọ́n gbọ́dọ̀ sáà tí ò dáadáa nù ó kú eléyìí tó dáa. àlọ́ òun gbẹ́jọ́ tó fẹ́ fi ṣe lẹ́kṣọ̀ kó tó yọ láwọn lára ọ̀lẹ́ ìgbà tó lọ sí ìtòrí ìwà nídìí kò ní ìdè o wọ́n á sọ pé kò sí àwọn àṣọ bẹ̀rẹ̀ tọ́jà tí wọ́n fẹ́ mi kí àwọn kan ti lo ibi tá a lò yìí ká tó nípa dóbì ó ní ẹ̀bẹ̀ tá a lọ bẹ̀ káàkiri o. kí ni tí wọ́n yẹ ẹ má sọ̀rọ̀ ẹbọ ọ̀rọ̀ ẹbọ dára lè fẹ́ sọ ẹ má ẹ má jẹ́ kó wọnú. ẹ kà máa sọ ní mujmalan mujmalan ẹ kà máa sọ ẹ má tẹ bọ ẹ má ṣe tẹ sí ẹ má tutù ní sálẹ̀ koko ẹ má sọ̀rọ̀ òdílé lè ẹ gbọ́dọ̀ ní tẹ̀sí ẹ kà máa sọ bí ìjìmán ẹ má ṣe bọ ìjìmán irú àwọn dáhàwà yẹn òun ń pe àwa ṣàbáàbù sí ẹlòmíì ẹlòmíì ọmọ wa bọ sàtífíkẹ́tì ẹ̀ ń bọ certificate professor ẹ̀ ń bọ àwọn èèyàn àwọn èèyàn ń gbàgbọ́ jẹ pẹ̀lú certificate wàláhi wàláhi àwọn olùmọ́jí pé pé certificate ò kí ń ṣe ìmọ̀ torí pé certificate èèyàn lè rí tó bá gbìyànjú láti rí tí ó sì ní sí nǹkan kan lórí rẹ̀ mo lè kàwé fún àti tí sì tẹ̀sáàmù tí sì pàṣì tó jẹ́ pé tí n bá parí tán tí wọ́n pè ní kò ní sí nǹkan kan lórí mi mọ́ a ń ṣẹlẹ̀ náà náà so ẹ gbàgbé ẹ gbàgbé ẹ gbàgbé certificate العلم قال الله قال رسوله قال الصحابة ليس بالتمويه ما العلم نسبك للخلاف شفاهة بين قول النبي صلى الله عليه وسلم والرأي كل فقيه báwo lẹ́ṣe máa ṣe báyìí ẹ́ kò iṣẹ́ rí ọlọ́run bó sànú wa sàlàfíyà in táwọn àfáà súnmù náà ṣe làbí sọ wípé àwa kọ́ là ń sọ̀rọ̀ àkànṣe nákìlù ni àwọn tá a fi ń sọ̀rọ̀ àwọn Sheikh Al-Albani ni àwọn tá a fi ń sọ̀rọ̀ àwọn Sheikh sọ́yìn fèmínì ni àwọn tá a ń sọ̀rọ̀ àwọn Sheikh Fauzan náà ń sọ̀rọ̀ àwọn tá ń sọ̀rọ̀ àwọn Sheikh Aman al ni àwọn tá ń sọ̀rọ̀ àwọn Yahya an ni àwọn tàbí ń sọ̀rọ̀ àwọn alu sheikh ni àwọn tàbí ń sọ̀rọ̀ àwọn rọ̀bí ibn hadi al-madkhali ni ẹ nígbà ká máa sọ̀rọ̀ kẹ́ńsì ká máa sọ wípé n táwọn olùmọ̀ wà lórí ẹ̀nìyàn àwọn àyímọ̀ sàlàfíà nìyẹn. àwọn náà tún ni wọ́n máa gbé wa lọ sọ́dọ̀ àwọn àwọn tó ṣáájú wọn ni nínú tíra tán pè ní al-ba'ith al-hafiz al-ba'ith al-hafiz nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa al-hadith al-hasan al-hadith al-hasan wọ́n wá bẹ̀rẹ̀ sí máa mú oríṣiríṣi àwọn ọ̀rọ̀ yìí wá pé kí ni wọ́n ń pè ní hasan kí ni àgbọ́yé àfáà yìí wọ́n wá dọ́dọ̀ al-imamu al-Baghawi al-imamu al-Baghawi nínú tíra ètò pé ní masabihu sunnah al-imamu al-Baghawi nínú masabihu sunnah wọ́n ṣe kẹ́ní kàfi gbogbo àfáà yé tí wọ́n tó jọ wọn lójú gẹ̀ pé ah, irú ìmọ̀ wò mistake ńlá ni mistake pọ̀ nínú masabihu sunnah gà bí al-imamu al-Baghawi bá ṣe dúró dédé tó lórí sunnah ẹ́ kẹ́ní kàtà ṣe ni pé wọ́n wá kọ̀ sáàmà gbogbo àwọn àbúwá àbúrẹ̀ síbi wípé gbogbo àwọn hadith tó bá ti mú wọn á gbé mọ́jẹ̀mú kalẹ̀ pé gbogbo hadith táwọn bá ti mú wá nínú Bukhari àti Muslim tó yẹ pé Bukhari àti Muslim nìkan lọ́jọ́ gbà wá àbí Bukhari nìkan dá gbà wá àbí Muslim nìkan dá gbà wá ó ní hadith sahih gbogbo hadith tó bá ti wá wà nínú sunan kọ́ bá jẹ́ pé gbogbo àwọn arbaabu sunan ni wọ́n tó gbà wá lápapọ̀ àbẹ́ nìkan ló gbà wá nínú wọn hasanu nìyẹn tí àwọn olùmọ̀ gbà wọn mú pé nǹkan tí àlìmọ́mù bá gọ́rí sọ yìí kò sí ẹnìkan tó ṣáájú ẹ̀ sọ́rí ibi tí mo fẹ́ lọ nìyẹn wípé irú nǹkan tó sọ yìí ìmọ̀mọ̀lá sọ pé akílódé ah, lámùṣá ha fil ìsìlá ìsìlá òtàwọn ènìyàn wọn ní ìsìlá òkọ lélẹ̀ ṣọkùmọ ni pé hadith abá ti rí Bukhari àti Muslim tọjọ bàbá lápapọ̀ àbí Bukhari àti Muslim Bukhari nìkan dàgbà òun nìkan ni sahih eré tó bá ti wà náà sunan òun ni Hasan tàwọn sọ fún ọba yẹn ààrin nínú àwọn hadith tó wà ní sunan tó yẹ pé kódà ó akọwà ó ní agbára ju ilé tó wà ní Bukhari àti Muslim lọ gẹ́gbà mi kò yí báyìí nísìnyí wọ́n wá há rọ́bà Al-Imam Al-Baghawi bódò ló ṣe rí nìyẹn wọ́n ní kò sẹ́ni tó ṣáájú ẹ̀ sọ́rù nǹkan báwọn láyé níta fẹ́ fàyọ bẹ̀ ni pé kí mà kí mà á mọ̀ dà pàtó isnad ìnumẹ́ gbọ́dọ̀ ní isnad níbo ló ti gbà á ta ló sọ ẹ́ tó pé al-isnad min ad-din wa lawla al-isnad la qala man sha'a man sha'a ó ń kálukọ̀ bákan mọ́ sọ tó wù ní ẹ̀jọ́ lọ́sà á fi rí wípé ìbòlù ti múmọ̀ yìí ta ló sọ fún ọ bẹ́ẹ̀ sammu lana rijalakum àwọn rijalu yẹn jẹ́ ká mọ̀ fayunzaru fihi fayidha kana min ahli bid'a fayuraddu hadithu yuraddu hadithu tó bá yẹ kó ní bídà ní àdá sí àdíṣẹ́ padà fayidha kana min ahli sunna yukhadhu hadithu kálọ̀ ká muqaddima sahih bukhari muqaddima sahih bukhari a sahih muslim kò yí báyìí nísìn ṣe ní á gbìyànjú àti dáwọn èèyàn padà síbi nǹkan tí àwọn olùmọ̀ tó wọ́n sọ àwọn náà ó connect wa pẹ̀lú àwọn tó ṣáájú wọn àwọn tó ṣáájú wọn náà connect wa kí tó fi connect wọn lọ́dọ̀ àlẹ́ ìṣọ̀lá ọ̀ṣọ̀lá ẹ̀ka tá ń pè ní ìsinádù nìyẹn ọ̀rọ̀ kẹta nìkan ń sọ ń sìn tí ò sí tí ò sáwọn lórí ẹ̀ tí wọ́n kàn fẹ́ máa gbèrò orí kan wá tí ò ta yẹn kò sí àlè gbàtànjẹ pẹ̀lú mọ̀ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ẹ́ nítorí pa àmọ́ páwọn míì náà ní mà tá àgbàtànjẹ pẹ̀lú mọ̀ wa. yusuf rọ̀bọ̀wí àyálìmọ̀ kìdìr bọ́ọ̀lùm tó lágbára gidi gan ni yusuf rọ̀bọ̀wí àìmọye àwọn olùmọ̀. títọ̀tọ̀ wí kan wà lè mo wí kí àwọn èèyàn gbọ́ mo ti pè é bá fàyè lẹ́nu àti màlẹ́ ìfàt ó lágbára gan ẹgbọ́ gbólóhùn tó sọ عالم تقول لي تفسير تفسير واني مقرر واني جامعة الأزهر جامعة الأزهر تفسير طنطاوي واني مقرر التفسير الوسيط التفسير الوسيط سبب كل نقاب عادة يعني ني علاقة فقميسي nínú àwọn afá ìjì bẹ́ẹ̀ ni ibi tábí fún sọ́ọ̀rì àbá ah, tó ṣe rọ́dù fún ah, ìfá tó lágbàá gan àbá ìjì náà tó ṣe rọ́dù fún ìfá tẹ́ àbá ìrọ́dù ní lágbàá gan. àwọn àti iṣẹ́ pẹ̀lú ibà kọ̀ǹpọ̀wí professor ní kọ̀ǹpọ̀wí o òun ni sheikhul azhar tọ́ba ní dc dc táwọn ní dc nígbà yìí sheikhul azhar jamiatul azhar bó ṣe lágbára tó kọ̀ǹpọ̀wí ni sheikh wọn. Ani àní tíra tẹ̀fsíìrù ẹ̀ ni mọ̀kọ́rọ́rù doni títí dòní àtẹ̀fsíìrù wàṣẹ onáfíńkọ́ tẹ̀fsíìr nínú olùmọ̀lánlá ni tọ̀tọ̀ tẹ́lẹ̀ bá ka tẹ̀fsíìr àtẹ̀fsíìrù wàṣẹ tẹ́lẹ̀ mọ̀ pé tọ̀ntọ́ wí nímọ̀ wà láì tọ̀ntọ́ wí ó ní ìmọ̀ yìí. àní máa wà sọ́lẹ̀ kan ṣàrọ̀ wí gbogbo àwọn ẹ̀wọ̀ ìmọ̀ ni bàbá àrọ̀ wí. ẹ tó máa ń ṣe bìlà tí ó gẹ̀ bìlà lẹ́gbẹ̀ẹ́ yàyí àti yàyí o ìmọ̀ sí ní bá tó bá ṣe tẹ̀fsíìrù wí máa ń lanu gàdé pé eh, mẹ́wàá o ìmọ̀ ń bẹ o gẹ́gẹ́ bẹ́ẹ̀ kò sí ma o so bẹ́ẹ̀ ṣe máa rá àwọn tiwa náà ń ṣe táwọn náà mọ ẹ́ àṣàhádátùn hmm. bàrọ́jà wọ́n máa gbé káàkiri tẹ́ iye tẹ́ tí gbogbo yẹn jẹ́ tá lanu kalẹ̀ pé masha Allah ìmọ̀rẹ́ ìmọ̀rẹ́ tá máa gbà tán jẹ ìyún kọ́ ni wọ́n fi ìyún kọ́ ni wọ́n òun kọ́ ló ń tọ́ka sí sàlámàtù manhaj kò túmọ̀ sí manhaj yẹn dà ẹ̀ tí wọ́n dà sá ntó ntí ń pè manhaj tó dáa ni pé manhaj yẹn sọ́jọ́ tàwọn àwọn àyè mọ́tò sunna sọ́jọ́ ti tàwọn salaf ẹ́ báwo làwọn salaf ṣe máa ń lò alimami ahmed ní wọ́n lọ bí léèrè pé akílódé ah, ẹ̀ mọ̀ ah, ká máa sọ̀rọ̀ lórí bídà ká máa sọ̀rọ̀ lórí kíní kan lágbájá ọ̀dà ayọ́kùnà àdìkà ìrẹsẹ̀kẹ́tà ń tà wàsàkẹ́tù ánà fàmẹ́tà yáàrífù jáhìlù sọ̀híhá mínà sẹ̀kì tí wọ́n bá dákẹ́ tèmi bá dákẹ́ ìgbà wo láláì màkà fẹ́ máa ń tọ́ da yàtọ̀ sí tí ọ̀dà eré ìtọ́ lálàáfíà àti ìtọ́ sàárẹ̀ sálọ́ ìgbà wo la fẹ́ mà hmm. hmm? má dákẹ́ má dákẹ́ ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn ibi táwọn èèyàn ti fẹ́ mú ìmọ̀ wọn ṣàlàyé ọgbọ̀rọ̀ jẹ́ mà sọ́ọ̀dì ọgbọ̀rọ̀ jẹ́ àwọn ìpìlẹ̀ tó lálàáfíà ọgbọ̀rọ̀ hmm? jẹ́ inna hadha al-ilma dinun inna hadha al-ilma dinun ọ̀rọ̀ ahadukum amman yakhudhu dínà ibo mú màá yín ibo ẹ fẹ́ yín ẹ gbọ́dọ̀ mọ̀ so lálàáfíà bí ò lálàáfíà ẹ tí ọlọ́run bá lè kí ló sànù wa ọlọ́run bá lè kí yóò jẹ́ kí wà lórí yóò jẹ́ ká wà alẹ́ dáadáa ẹ ká wà lórí ìlànà tó ṣe lálàáfíà ìlànà sálà ẹ so téèyàn bá kú oúnjẹ àbàtà tí ò bá sọ́ra yóò kó sínú àṣètò bí ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn tẹ́ bá kú ònú àṣejù tẹ́ bá sọ́ra ẹ kó sàṣètò tẹ́ bá kú ònú àṣètò tẹ́ bá sọ́ra ẹ bọ́ sàṣètò ẹ tó ọlọ́run lè sàánú yẹn tẹ́ fi lè wà ní whatsapp kò sí pé so tá a bá sọ wípé jàbàtà ọ̀dà jàbàtà ọ̀dà kò túmọ̀ sí wípé ká máa kú èrè papọ̀ mọ́ra wọn o kò túmọ̀ sí ká máa darú papọ̀ mẹ́rin sápá o ẹ tí ọ̀nà sábà yìí sìn ẹ so kò túmọ̀ sí bẹ́ẹ̀ rárá manhajù agbọ̀rọ̀ àmọ̀tàmọ́ yìí ẹ ó gbọ̀rọ̀ àmọ̀tàmọ́ yìí n tó pàtàkì ni pé tí n tó ń sọ yìí sáwọn olùmọ̀ sọ bẹ́ẹ̀ ta ló ń bolo ti rí níbo ti gbọ́rọ̀ yẹn kí ta ló ń tó sọ nínú àwọn olùmọ̀ ẹ tí ọ̀nà sábà ìmáàmù ahmed sọ fún ọmọ kéwù rẹ̀ nígbà tí àlẹ́múnì tó fẹ́ tó ṣe tó ṣe tán tíyàn gba kéwù tán lọ́dọ̀ àfáàbáyé tí ó sì gbà mọ̀ tán tí ó fẹ́ máa lò mà nàṣíhà táwọn torí pé kò sẹ́ni tí ó fẹ́ ta kọ́ rọ́jà lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n ní ṣe nàṣíhà kọ̀kọ́ fẹ́ máa lọ́rẹ̀ àlẹ́mọ́mù ahmed wá pé àlẹ́múnì wọ́n ní ìwọ mẹ́múnì iyyaka an tatakallama fi mas'ala laysa laka fiha ìmọ̀ sọ́ra rẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn lọ́fẹ́ lọ́mọ ṣàlàyé yìí ọ̀ gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ kankan nípa ẹ̀sìn tó ní ìmáàmù lórí ẹ̀ tó rẹ nìkan kan tó sọ ṣáájú rẹ̀ ẹ́ o gbọdọ sọrọ kankan nípa tí ò sẹ́nìkan tó sọ ṣáájú hmm. ló pàtàkì èyí ló pàtàkì kò yẹ báyìí nísìnyí pé ntaba máa sọ ntaba máa fi kárí wípé àdáwọn olùmọ̀ ẹ gbogbo wa nímọ̀ tá a nífọ̀kànbalẹ̀ sí máa wọn kódà ọ̀tá wọn gan sọ pé olùmọ̀ ni wọn Ọta wọn gan yóò sọ pé ni wọn àwọn gba ìmọ̀ látọ̀dọ̀ wọn ẹja gbàgbé ẹnìkan ṣe ẹnìkan ṣe pọ̀fẹ́tọ̀ ẹnìkan gbogbo gbogbo kò sí nǹkan kan bẹ̀ rárá kò sí nǹkan kan bẹ̀ rárá tí ò bá ti sí lórí tí ò bá ti sí lórí manhaju salaf ẹ̀já gbàgbé rẹ̀ o ká lọ mú ma wa níbi tí nǹkan ti yanjú pé bá ní sin ọlọ́run balẹ̀ kẹlẹ́ yóò sàmẹ́nu kọ̀ọ̀kan wa ọlọ́run balẹ̀ kẹlẹ́ kò ní jíká sọnù gbogbo kéwú tá n ké yìí tá bá lè yẹn kéwú torí àwọn gánà tó ń bẹ wọn ni ah, ẹsẹ̀ rẹ àwọn àwọn kìláfà tó wà fi sáhà àwọn kìláfà ti ń kọjá lọ lásìkò yẹn mẹ́ta sí ẹyẹ sáà máa bá kéwú lọ Sheikh Abdullahi Bukhari wọ́n ní láyé ẹ má gbàtàjẹ pẹ̀lú ọ̀rọ̀ yẹn mo ní ọdún yẹn lọ bí báyìí wọ́n lọ́rọ̀ burúkú ni kéèyàn gbọ́rọ̀ dùn kó gbọ́rọ̀ dùn inú màlúù náà wá ìmọ̀ gẹ́gẹ́ ni rọ́dù ọ̀tọ̀rọ̀pọ̀ náà bá lékelá fún rẹ̀ inú alukur'an máa ń ṣe rọ́dù bàjẹ́ ọlọ́wọ́ bá lékelá ń ṣe rọ́dù kur'an kur'an ó wà màlí ó kún fún rọ́dù ní àwọn rùdù nínú alukur'an bọ́dà ọlọ́wọ́ bá lékelá sọ pé yóò tún gbọ́rọ̀ wá pé àwọn yahudi sọ báyìí àwọn ọlọ́wọ́ sì ṣe rọ́dù lé lórí àwọn àwọn àwọn àwọn mùsùlùkù ní àwọn Quraysh wọ́n sọ báyìí ọlọ́run àlekí ló sì ṣe rọ́dù lé lórí wọ́n sọ pé àwọn màláìka ọmọ obìnrin ọlọ́run ni wọ́n ọlọ́run sì rọ́dù fún wa ẹ́ rọ́dù kódà yín gẹ́gẹ́ nìyẹn máa fi ní mẹ́jù rọ́dù ẹ́ gbogbo yẹn ẹ má jẹ́ kẹ́nìkan tàn wá jẹ ẹ má sọ pé ẹ̀ ṣe nǹkan èèyàn máa bẹ́ nìkan wípé ń ṣe nǹkan ẹ̀yin náà ń ṣe so fázaru ní ọ̀rọ̀ yín àwa pàdé ní roundabout àdìta báwa ni ah, àwọn fẹ́ lọ pàdé àwọn yẹn báyìí yóò dẹ̀ wo àwọn kémi àtàwọn jọlọ báyìí kò sí wàhálà mo yìí mú tiẹ̀ nígbà mẹ́rin zẹ́lẹ̀ náà bẹ̀tì ní pàtì àlè dé bẹ́ẹ̀ nílẹ̀ àbá ń bá wọn sọ̀rọ̀ ní bá múra kẹ́kẹ́kẹ́ ah, kókó wò pé àwọn eléyìí ò mọ̀ wara wọn fa bani kini kankan kan wọn tako sheikh mọtọọlù wọn tako mo ní kí ló dé náà tẹ̀sí ń sọ pé madakhila kankan wọn nítorí aljẹ́ńtò ṣàbí pé wọ́n mọ̀ sọ pé lágbájá ọ̀tá mi ìlànà ìrìnsà lùsùnà mo ní àmọ́ ntẹ́yìn gẹ́gẹ́ ń takò yẹn ilẹ̀ ń ṣe é sìn yìí ẹ mọ̀ ni o torí pé ntẹ́yìn takò yẹn ntí ò ṣe takò ni ntó ní ṣe pẹ̀lú ìsẹ̀mí ọmọ ẹ̀dẹ́ yẹn tó bá fẹ́ gbégbé sí ayé gidi ni mo ní àwọn mọ̀dá sí náà tẹ̀ ń pè wá wọn ṣé èèyàn rẹ ni wọ́n lọ́dọ̀ yẹn àbí èèyàn bú wọ́n ní àwọn tí ò dáa ni àwọn tí ó dáa mo ní so bẹ́ẹ̀ wá sí ń pè wá ní bọ̀dá sílà yẹn ṣé jẹ́rù lẹ́ ń ṣe fún àbí tààdì ẹgbẹ́ mi dání ọ̀pá láyé ni wọ́n pa lùmọ́ni wọ́n pa ẹnìkan sọ ọjọ́ kan ìkan nínú àwọn tí ń bẹ ládùúgbò yìí náà ni nínú àwọn ọmọ wọn tí ń bẹ ládùúgbò yìí nígbà tọrọ yìí sẹ́kẹ̀ sẹ́ndẹ̀ rẹ̀ gbogbo ọmọ ń tẹnu bọ́ọ̀lẹ̀ náà ni kò sẹ́ni tó lè jáde nù. wọ́n ní ló ní èmi ṣe ní máa hàzárọ̀ àwọn èèyàn nípa èèyàn kan ọ̀fẹ́ múra rẹ̀ kọ́ nígbà tí ò dá kankan mà so ó rò pé òun kàn lè gbélé mi lọ́wọ́ báyìí èmi ó ní torí pé àwọn olùmọ̀ sọ pé kíyàn tó lè ṣe jẹ́rà ó ní àwọn àfáà kí wọ́n fọ̀ ló ń kà tán ṣe tààdí ìlú òun náà kó tó lè ṣe jẹ́ pé torí àwọn olùmọ̀ sọ pé kódà òun kóhun tó lè máa ṣe jẹ́ tó yẹn ó ní àfa báyìí àfa bíi mẹ́sàn-án lọ́ àdálà tòun pé àwọn àfa wo lọ́ àdálà tèmi kí n tó lè máa ṣe jẹ́ ó rò kóhun ti gbí pọ́ìntì kọ̀mọ̀kóhun kọ̀mọ̀kóhun gbẹ́ sáré ara àwọn ni mo sì rọra gbé sínú sáré òun jẹ́jẹ́ mo ní practically bá ti jòkó yìí nǹkan tá a bá yìí sọ kẹlẹ́bà kẹ́lì bá mọ̀ nísìn pásíkàlì wo yín ní òwò lẹ́wọ̀ nísìn máa ní ẹ̀yin ẹ̀dá kùnrin lò ẹ̀yin lẹ́zàmpù máa lò ẹ̀yin náà lẹ́zàmpù. Al-Masri àti Sọlágbẹrú dákun sáàlì máa gbọ́rọ̀ rẹ̀ wọ́n láàlì gbọ́rọ̀ rẹ̀ àfáwò ló ṣe tààdìlù yín kẹtó máa ṣe jẹ́rù ṣàgbé jẹ́rù lẹ o àfáwò lọ́wọ́ àdálà tẹ̀yìn wọ́n ní ẹ̀yìn náà ni mo ní àwọn ẹ̀mí kọ́ wọ́n ti lé mi ò ní tààdì gbàgbé mi àdíkẹ́lẹ́ sọ́ọ̀sì wọ́n ní ní tààdì tó ẹni tó bá sọ fún yín pé kẹmẹ mo ní nǹkan tá a bá yín sọ fún yín nísìnyí pé ẹ gbọ́dọ̀ ẹnìkan kan nú yọ gbọ́dọ̀ sọ pé kẹmẹ gbọ́ kódà wá sí àbí ìgbẹnìkan kan gbọ́dọ̀ rí kẹnìkan má gbọ́ mo ní tó jabata tá a lè má gbọ́ wá sí wọn là lè má gbọ́ wá sí mọ tá lọ àdá láyé tẹ fi lọ má gbọ́ wá sí jabata sẹ́yìn fi ṣe jẹ fún jabata so mo ní intafa yìí takò lẹ́rí ẹnu wọn di dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ ni wàláì mo ní àjò burúkú ni ẹ̀dẹ́ká dákẹ́ ẹ̀ mo ní ọ̀wá ọ̀wá nígbà ah onítọ́wá yìí bóun lòún bí ni òun máa tó ọkùnrin fẹ́ kó bára ẹ̀kọ́ ọmọ wára rẹ̀ o mà ní ah, ọ̀dà ìwà bí ọba yìí kò ti pa òye kò ti mo ní jàbàtà ta ló ní ká má gbọ́rọ̀ rẹ̀ ó ní dọ̀tún sárọ̀fù ah, fún mi tàwa lọ́wọ́ àdáná dọ̀tún sárọ̀fù. ha ó ní bí tó ti jáde ní Mẹ̀dínà ni mo ní a ah, àìmọ̀kan dọ̀ láàmú. mo ní nígbà tó fẹ́ mú àpèjú rẹ̀ lákan ó ní bí àfáà mẹ́sàn-án ni wọ́n sọ pé lágbájá ò lè máa ṣe kíní mú àfẹ́ ẹ̀yọ kan wá nù bí fẹ́ ti jáde tó sọ fún wa tààjìlù yẹn dẹ̀ ní táwọn afáfá fẹ́ kódà wọn tó kọ́ pẹ̀lú kọ́tù pé bá a fa ìṣe àdálà mi rè mo ní mo tẹnìkan wá tó sọ pé dr musarraf lè máa ṣe jẹ́rìhù mo ní gbàgbé pé nítorí pé ibi tá ti jáde wọn sọ pé ká máa ṣe jẹ́rìhù mbẹ́ ibi tá ti jáde wọn fún wọn ní fún mi ní tẹ́síkíyà fún mi ní ìjáza pé dr musarraf níbi tá ti jáde wọn ní ká máa ṣe jẹ́rìhù ó yẹ pẹrẹ ó ní àwọn ah, philosophy lẹ́nu mọ́ ní ẹ̀sìn rí náà bá ti lẹ́rìí mẹ́lú ló kàbùkù sí philosophy lélẹ́yìí tán bá ti rí àwọn tán bá ti lè lẹ́rìí mọ́ ní tó kù ní pé ọmọ àdàsí rọ wọ́n lè ní philosophy nílò wọ́n nílò ìjàmbá táwọn tí ìtara ẹ̀ ní ẹ̀rọ ni ẹ̀ ó ti wà defeated ni gbogbo yẹn lórí ní ìsìnkú ti yẹ pẹrẹ sí kò yẹ báyìí nísìnyí so a wà sọ fún ọ wípé ibo gan ni wọ́n ti sọ tán bá sọ ní tó ń sọ èmi gẹ́gẹ́ tí mo gbé jáde ní fọ́ẹ̀sẹ̀ jáde kéfé èkó fọ́sẹ̀ méjì ṣé ń gbà wọn ló tó mọ̀ pé kò yẹ ká gbọ́rọ̀ jàbàtà nígbà tí tá a bẹ̀rẹ̀ sí gbógun lé jàbàtà gbogbo yín lẹ́ ń fò sókè ẹ sọ pé kò sẹ́ni tó ṣe tààdì nígbà wọn tí mo fi ṣe jẹ́rù jàbàtà nígbà tó wá bọ́ sọ́dọ̀ yín nísìn onífẹ̀ẹ́nu lẹ́yìn bónífẹ̀ẹ́nu ṣe rí nìyẹn bí ìṣesí àwọn Yahudi nìyẹn ọlọ́run bá lékelé ló sọ ayọ́ sànù wa irú àwọn èèyàn ló pé àwọn èèyàn sí kọ̀ọ̀rọ̀ wọn bá ní tẹ̀sí láì sí ẹ̀ẹ́dì kan àfẹ́tìkù ẹ̀ẹ́dì kan ìtí ń sẹ́wọ̀n àwọn ẹ̀ẹ́dì kan jẹ́rìbù àwọn òyò sì ní mọ̀ pé ìròrí ti ń sọ wọ́n rò kọ́rọ̀ ní sọ ni so ẹ ṣe ọ̀nà sáà so tí ì bá ṣe wípé láfimọ́ sọ pé kí èèyàn sọra kó dẹ̀ ń tẹ́ba gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ ẹ dákun àìmọyẹntà ti lórúkí ní ìfọ́tọ́ jẹ ọ̀rọ̀ tí mo sọ yìí tí ò ní mọ̀ pé ti ń sọ woman hajj ni òun gẹ́gẹ́ fún rẹ̀ ọ̀dà ok ẹni tó wá bá o tó ní kọmọ gbọ́rọ̀ tèmi kí lòun ṣe òun kí lòun ṣe àbá òun lọ́sẹ̀ tààdí ìtìẹ̀ tó ní kọmọ ṣe jẹ́rù tèmi ní tó òun gangan ṣe fún yíhun ní tó ní kémi má ṣe lòun gan ṣe òun bẹ́ta òun yìí ní mọ̀ pé à ah, kí ló dé àtàmùrún ẹ̀ náà sàbí bírí wàtàǹsáwọ̀n àǹkúsẹ̀kù wà á ń tún tẹ̀tùmílẹ̀ gítà afárá tẹ̀ àkílù sẹ́bí wọn ní ká máa ṣe kìíní inú wọn náà ń ṣe lábà yìí náà ó yẹ kó máa wò ó náà rẹ kí wọn náà máa wà báyìí kò sẹ́ni tó lè ṣe bẹ́ẹ̀ láyé torí pé manhaj nìyẹn gbọ́dọ̀ ṣe ni tó bá ti wá yalù wọn ni wọ́n máa ń yarí àwọn náà ń ṣe fẹ́yàn tí ò bá tẹ́ wọn lọ́rùn ẹ tí ọ̀nà sáà ẹ má jẹ́ kẹ́nìkan fi làákàyè wa ṣeré ẹ má jẹ́ kẹ́nìkan tàn wá jẹ nítorí ká má ṣe lòun gán ṣe yẹn ó máa tẹnubọlẹ̀ káàkiri láwọn tí ò láwọn tí ò kéwú dákẹ́ ẹlòmíì ọmọ dùn rẹ̀ nínú wọn yóò lọ́mọ kéwú abúnásì rẹ̀ anything ìkan bẹ tí ò mọ̀ wọn ara rẹ̀ báyìí ìkan bẹ tí ò mọ̀ wọn ara rẹ̀ báyìí tó yẹ pé bí tí ìkan bá ti dàrú lòun lẹ máa ń róhun ìjọ tí ìkan bá ti dàrú yóò bọ́ ta tiẹ̀ ẹ ti mọ̀ yóò máa bọ́ọ̀lù jù káàkiri ìwọ tó yẹ pé bá má gbé tíra síwájú ò lè ká ìjọ dábùnẹ́sì bá pè ọlọ́mọ kéwu wọn ọfẹ́ yẹpẹrẹ àbúnẹ́sì wọn nítorí pé wọn àrí nǹkan kan kọ́ sí ọ lára ọmọ kéwu lẹni tí ó lè bọ́ta tẹ́yìn nínú lè fi yàn kàn pé àmọ́ ṣáà lọ ọmọ kéwu mi ní sọ̀rọ̀ ìwọ́tọ̀ ìyanjú tó máa ń pe àwọn àwùjọ wa fáwọn àlepè ọ̀sìn ó clear wàbí ẹtí ọ̀sán máa ń kọ dámọ̀ nǹkan tó ṣe ibo ló ti kọ ibo ló ti kọ olóhùn mọ̀ sílùú fífi ẹ bá ní kó mú kọ́ ìdá méjì wá lórí ìsìn kò lè mú wá pẹ̀lú àlàyé rẹ̀ ó sì lọ mọ òsì níbo ló ti kọ táwọn yìí ta ló ta ló ṣé ẹni tó kọ òsùlù fíkì lọ́dọ̀ rẹ̀ só fà ó sì ta pé ẹni yìí ọmọ kéwù ni ó lè kọ́ ẹ̀ ní torí pọ́pọ́ òsùlù lọ́dọ̀ rẹ̀ láíláí àtọ́bàbẹ́ bá ti ẹjọ́ lọ́yà fún òun gọ́ọ̀mọ̀ yìí pé ìgbà ìlànà ìgbà àbá àṣọ́lódò ní ìṣẹ́lẹ̀ ìrẹ́lẹ̀ kọ́ yẹjú tí ọkọ̀ ẹnu sí ní eléyìí aláwọ̀ sànà wa wọ́n máa fẹnu gbolẹ̀ káàkiri tí wọ́n náà wá ṣẹ́ rí àfẹn tó bá fẹ́ sọnù lọ́yà kù hmm? ẹn tó bá fẹ́ sọnù lọ́yà kù òdodo ti kílẹ̀ àgàn àdẹ̀gbọ́dọ̀ máa ṣàlàyé ni ọlọ́ni lè tẹ̀sẹ̀bínà sẹ̀bílù mùjìrìmù ẹ́ kíkọ̀ ọ̀nà àwọn àlùmùjìrìmù kó lè bá kílẹ̀ à ìyẹn gbọ́dọ̀ máa ṣàlàyé ni ẹ gbọ́dọ̀ máa ṣàlàyé ni sẹ́bílì mùsùlùmí ojú ọ̀nà àwọn kírímínà ojú ọ̀nà àwọn tí wọ́n jẹ́ aláìdá èèyàn ojú ọ̀nà wọn gbọ́dọ̀ clear ọlọ́run bá àdékẹ́ lọ́sàlàyé mi pé kíní yóò da kíní yóò da ọtí yóò da ẹ́ eléyìí rìbá ò da gbogbo nǹkan wáta lọ́run bá àdékẹ́ lọ́sàlàyé pé ló fi jẹ́ pé àwọn afáàní àwọn afọ́ sọ pé tó o bá ti ọlọ́run bá sọ alukur'ani kalẹ̀ ẹ́ ọlọ́run bá lékelá ní láti wá ti tafsir gbogbo nǹkan kó wá fàṣọ́là gbogbo nǹkan fún wa ni ọlọ́run bá lékelá ń fàṣọ́là dáadáa ń fàṣọ́là ìdáni gbogbo ẹ̀ pátá kìí ṣe bí ìjìmá ni kò tó fún yàn kọ́ máa dáadáa pẹ̀lú pẹ̀lú pẹ̀lú pẹ̀lú tafsir kó wá máa burú bí ìjìmá ni láíláí tó bá ti ń kẹ́kọ̀ọ́ sí ọmọ kọ́ dáadáa pẹ̀lú tafsir ọmọ kọ́ ìdáná pẹ̀lú tafsir kana nasu yasaluna rasulallah sallallahu alaihi wa sallam alil وكنت أسأله عن الشر مخافة أن يدركني àwọn ẹ̀mọ́ ń bí ànábì léèrè dáadáa àmá burú lè mímọ́ ń béèrè nítorí kí ni bá mọ́ni ọ̀gbìn yóò bá tó wá bẹ̀rẹ̀ sí máa sọ bẹ́ẹ̀ ma pé kunna fil jahiliyyati wa sharr kẹ́lẹ̀ bá mọ́ bá burú ní mọ́ ń fa hal ba'da hadha al-khayri min sharr kí ló tún béèrè yẹ. sábúrú ń bẹ lẹ́yìn oore yìí ọ̀sọ́ pé sóore lẹ́yìn yẹn náà fa hal bá yóò tún wá ń béèrè sábúrú wà sábúrú wà títà náà fi wá bá débi wípé àbúrò débi báyìí aburú tó kọ́ gbọ́dọ̀ mọ tẹ̀síìlù aburú náà kò tí yé lẹ́yìn manahajù nìyẹn ẹ má jẹ́ ká nìkan tàn wá ẹni tó lóun dé ń ṣe dáwà lájọ tó ti dé ẹkọ sọ̀rọ̀ Yusuf ọgbọn wíláì darí láyé asanubanna kọdá kọsọrọ rẹ̀ yí láyé hmm. Sayyid kọsọrọ rẹ̀ yí láyé ẹsìn ní kèsè ìfọwá kódà àwọn tó gbé kan wá nù wọn ẹlẹ́hà àbíkẹ́ tó ń pè nígbà tó ń ka àwọn tíra ní àṣírọ́tò mùsàkìm àwọn tíra tá gbọdọ̀ maka ó ní tíra sheikh wa Yusuf al-Qaradawi. wàláì wàláì wàláì mo fọlọ́ bàbá tá gbọdọ̀ maka mo fi tí ara mi gbọ́ ni wọn wí fún mi. nígbà tí ń sọ àwọn tíra ọwọ́ àtìrà àwọn ẹlẹ́gbẹ́ lọ bá mú rí. àwọn ẹlẹ́gbẹ́ tẹ́ni tẹ́ni kẹ́ mọ́ bọ̀ nù ládé tààrà ní kẹ́ni tẹ́ni kẹ́ mọ́ wá wọ́n ń gé fún yẹn ń gbé jẹ. àárọ̀ àfáì náà wà náà. ẹ̀mọ̀ fún wọn ti ṣe tẹ́lifí yẹn tàbá wá bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ ẹ̀mọ̀ wa yàrí nǹkan ti gbèsè yín lára oníkẹ́ máa yàrí nǹkan ti gbèsè yín lára ni ṣùgbọ́n àwọn òní ti torí pé kẹ́ lè nífẹ̀ẹ́ wa àbí ká mọ̀ sòdodo fún yín ẹ̀ tí ọ̀nà sábà yín sìn ó ń pẹ́kẹ́ tó hétì wa ṣùgbọ́n yóò padà yé pẹ̀lú ògbọ́n náà ba yóò yóò padà tànká àkàntara wa nítorí òdodo ni kò sí jà níyàn kò sí gbógun tì ó yẹ pẹrẹpẹ yìí ni ó ti ti ń clear báyìí alhamdulillah ó ti ń clear báyìí àwọn tí ń bínú wa lánàá tọ́lá àwọn ò lè kírun lẹ́yìn wa lánàá tọ́lá àwọn ò sálámà sí wa lánàá alhamdulillah lónìí kọ́ ọlọ́run ti ní kó yé wa ọlọ́run ti ní kó yé wa báyìí àwọn tán láwà nìkan la mọ́ lánàá sẹ́yìn nìkan lẹ mọ́ ni sẹ́yìn nìkan lẹ mọ́ ni àwọn yọ bẹ́sẹ̀ máa bí ń ta àwọn èèyàn pé ẹ ti máa ń kàn dẹ́mọ̀ agboro na sọ́ha ara wa agbọ́dọ̀ na sọ́ha ara ni eléyìí ni almanhaju nabawi almanhaju nabawi anabi man si nasiha fáwọn yẹn anabi man si nasiha fáwọn yẹn ẹ́ inú jíká anabi sallallahu alaihi wasallam kó wa sahaba ni nípa wọn kọwàáyì mo tí jari jáde tánàbí sallallahu alaihi wasallam ní tàlàyé wọn sayakhruju min dhiqdi hadha qawmun yaqra'una alqur'ana la yujawizu hanajirahum àdébí wàá bẹ̀rẹ̀ sí máa sọ àwọn tí wọ́n lè máa ṣe tí wọ́n máa kó tẹ̀jẹ báwọn yàtọ̀ bá dé gẹ́gẹ́ bí nítorí sáà tàrí kí n kọ́tẹ̀jẹ báwọn yẹn àdébí orò yẹn bí ká tọrọ tilẹ̀ ìbáàdà ẹ má jẹ́ kó kó tẹ̀jẹ báyìí látàfẹ́tàrù látàkọ́dẹ̀ẹ́ù látàfẹ́tàṣù bí ká tọrọ tilẹ̀ ìbáàdà ẹ kì í ṣe ká tọrọ tilẹ̀ ìbáàdà ńlọ pàtàkì ẹ bí kì í bá ṣe wípé báwo ni ìbáàdà yẹn bó ṣe lálàáfíà sí báwo ni ìbáàdà yẹn báwo ló ṣe lálàáfíà sí tó ń ti oore tí ń bẹ lọ́dọ̀ àwọn kọ̀wárì kí اقتلوهم فإن في قتلهم أجرا لمن قتلهم يوم القيامة أنا بني كودا إن لقيتموهم تني جبا قادي وانت مشوفين ما لا أقتلنهم قتل عاد وثمود لا أقتلنهم قتل عاد وثمود ها النبي صلى الله عليه وسلم من حديث يجي حديث ورقلوا يا لدى وعفا يدور بين الصحة والضعف بتأثر العلماء في حديث صحيح يقول القدرية majuzu hadhihi umma ó nídìí tánàbí ṣe pè wọ́n ní majuzu àní lè ṣe tafsir yẹn nítorí pé àsìkò ti lọ gan àkànfẹ́ ẹtí ọ̀nà sáà kódà ilé ìbáyìí mi ń gbèrú pé tí ẹ bá ṣe bọ́lọ̀ ṣe ní kó rìn bọ́lọ̀ ṣe ní kó wá so alhamdulillah ẹ dákun ẹ jẹ́ ká mọ àwọn nàṣíhà tí àwọn olùmọ̀ ti ṣe fún wa ẹ dákun ẹ jẹ́ ká tẹ̀lé ọlọ́run wa àlekẹ́lá yóò fún yóò sàdámà wa ọlọ́run wa àlekẹ́lá yóò jẹ́ ká là fún bíi títà ẹ́ lèkúlè zamani fitna lèkúlè zamani gbogbo àsìkò kan ló ní fitna tiẹ̀ fitna àsìkò dáwà fitna tún ikhwan wàláhi wàláhi tẹ́yà bá ní ẹ máa sọ̀rọ̀ ṣíyà ṣíyà lè ikhwan ní kẹfì wọlé wàláhi mọ́kànlá bàbúrà tẹ́yà bá ní ah, àwọn kọ̀wárì tó bá ní ah, àwọn kọ̀wárì dání kẹsọ àwọn oníṣíyà dání kẹsọ ọ̀rọ̀ ikhwan ẹ jẹ́ kó yẹ wípé kọ̀mẹ́ńdán pè ní kọ̀wárì wàláhì kò sẹ́ni tó ṣe ìyá òfìkra àwọn khawarij lásìkò ìtí bá sáwọn ìṣòwò àlùmùsùlùmí yukaffiruna al-mujtama wọ́n kà fọ́rọ̀ àwọn èèyàn tó mujtama wọ́n dẹ̀ ń kà fọ́rọ̀ èèyàn tí ó bá di sí lára wọn sah wala la wàláhì mo fọlọ́ bàbá kódà ń gbà mí tẹ́ ẹ̀ bá sọ́ra ẹ̀yin tó kà fọ́rọ̀ ara yín ẹ̀ tí ọ̀dọ̀ sáà níbi tí kùlù yẹn lágbára dé àwọn ikhwanul muslimun wọ́n kà fọ́rọ̀ àwọn hukam wọ́n ṣe khuruju láwọn hukam sah wala la pè ní khawarij aslu méjì nínú àwọn usul àwọn khawarij tó lágbára jù at-takfir wal khuruj ala al-hukam méjèèjì ní bẹ̀rẹ̀ àwọn ikhwan muslimin wọ́n ní kẹ́ máa sàwáyé wọ́n ní kẹ́ sàwáyé àwọn khawarij ìyẹn wá bẹ̀rẹ̀ ní ikhwan oníkọ̀ oní kọ̀sàlàyé khawarij ẹ̀jẹ̀ ọ̀dásán gbàtọ́ ọ̀gbà wọn ní kására wọn ṣe sọ̀rọ̀ àwọn ṣíà èèyàn sọ̀rọ̀ àwọn ìfúwàn ó ní kò sọ̀rọ̀ ṣíà ta ló gbé ṣíà wọlé ta ló ń pè ní ṣíà èyí ìbá sọ̀rọ̀ ìfúwàn mùsùlùmí ẹ wọn ní ká sọ̀rọ̀ súfí èèyàn lọ sọ̀rọ̀ ìfúwàn mùsùlùmí ó ní kò sọ̀rọ̀ súfí Hasanul Banna gan hasọ́fí ni hmm. súfí ni ó ṣe bẹ́yà lórí hasọ́fíyà ó dẹ̀ máa ń lọ every Thursday pẹ̀lú àwọn ọmọ ìjọ rẹ̀ láti lọ síbi sáré tọ̀rí ṣéhù wọn ṣéhù hasọ́fíyà wọ́n máa ń lọ síbẹ̀ ní every thursday tó máa lọ tọrọ àgbàkà kéde sufi nù. àgbọ̀n kan yé sẹ́ tábà ń sọ̀rọ̀ ikhwan gbogbo kọ́ńtà àní kówèrè kówèrè ní ikhwan àwọn afáàmọ́ kò wọ́n ní hafibul lẹ́yìn ẹni tó bá jẹ́ ikhwan ni wọ́n ní hafibul lẹ́yìn kí náà pẹ́ ẹni tí ẹni tí ń ṣẹ́gi lóru fẹ́fẹ́ ń ṣẹ́gi lóru yóò kó ejò àtàkì kì í má tí ò ní mà bí àwọn ọkọ̀ bí àwọn bí àwọn ikhwan ṣe rí nìyẹn wọ́n kó gbogbo ẹ̀ mọ́ra wọn nítorí lábẹ́ kọ́ ìdá mẹ́tàáwá nù fi wàyà àìrúrù báàdùnà báàbọ́n fi máa kàlà fún àfihàn. gbogbo sẹ́rí kọ́ ìdá yẹn náà nípa gbogbo ẹgbẹ́ wọlé pátá kò sí tó ní bá nínú Ikhwan kò sí nǹkan tó ní bá nínú Ikhwan kówèrè kówèrè ni wọn. ẹjọ́ ọ̀nà sáà kó tó bá ní kéèyàn sọ̀rọ̀ ẹgbẹ́ kẹláyé tó bá ní kó sọ̀rọ̀ aburú kẹláyé tó bá bẹ̀rẹ̀ láti bí Ikhwan wàláhì wọ́n bẹ̀rẹ̀ láti tọ́lá. ìdí ìpìlẹ̀ ló ti bẹ̀rẹ̀ yẹn tó láwọn náà jàmáà gbogbo àwọn aburú yìí pátápátá ìtàn pè ní al-Ikhwan سبحانه وتعالى كلا كلا فرسان وهذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين Thank you.